نرحب بفضيلة الشيخ المحاضر ثقل على لساني أن نذكر اسمه إلا بسبب أننا نذكر اسم رسول الله صلى الله عليه وسلم فهو فضيلة الشيخ العلامة عبد الرحمن وذلك محمد الأول نسأل الله سبحانه وتعالى <clears throat> أن يجزيه خير الجزاء على عبادته العلمية كل وقت وحين وأن يكون معه في كل حركاته وسكناته إنه ولي ذلك فالقادر عليه a fi àsìkò yìí kí àwọn olùdánilẹ́kọ̀ọ́ wa àwọn ṣéwù àgbàní tọ́jẹ́ yìí pé ó wúwo lẹ́nu mi láti pe orúkọ wọn ṣùgbọ́n látara yìí pé à ń pe ọkọ̀ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam eléyìí náà ni ó jẹ́ àpè ọkọ̀ wọn kí ọlọ́run kọ́ lákùnrin kí ọrọ̀ bá wà pẹ̀lú wọn ní gbogbo ìgbà níbi tí aroko ti sí ní ìjẹjọ ibẹ̀ náà ni a ti gbé lónìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ti fi rán mi wọ́n ní torí pa alákọ̀ọ́gbàgbé láwọ̀ mẹ̀dẹ́yàn wọ́n ní káwọ́ èèyàn kan àbí méjì tó lè dìde a ní pé ká béèrè èèyàn kan àbí méjì tí ó dìde tí ó bá sọ ní ṣókí àkọlé tí wọ́n bá wa sọ̀rọ̀ lé lórí ìgbẹ́jọ́ wọ́n dàpọ̀ àkọlé hùn àwọn ìsọ̀rí ìsọ̀rí tó kó sínú wọ́n bá dàpọ̀ rẹ̀ wọ́n sì bá máwọn ẹ̀rí kan àbí méjì tó jẹ́rìí pé kọ̀ọ̀kan wọ́n bá mú ẹni tó bá wá tó gbangba sùn lọ yẹ pé tọ̀ mo tó bẹ́ẹ̀ àwọn tó èfowá ní pé ẹ̀bùn wà fún irú ẹni bẹ́ẹ̀ kọ́lá bí ọba gbà lónìí yọ́gbà ní ọjọ́ mẹ́jọ tábàrẹ́ tó dára rẹ̀ lójú láàrin ìṣẹ́jú kan bí mo ti tún ẹ̀ sọ gbogbo ìlera wọn. Àlámọ́tò sáà tàbí àṣírọ́ tó sàn bá rẹ̀ padà fíkùn ẹ̀ àwọn tí wọ́n dáfà àwọn nǹkan bí i mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún tẹ̀lé dákọ̀ bí márùn fún wa àti ẹ̀rí tó jẹ́ rí gbé kọ̀ọ̀kan ẹ̀tún já ẹjá sọ́nà díẹ̀ wọ́n tún pin lọ́nà mi yàtọ̀ síyùn náà bárakàlọ̀ sí bí a kí adádúró bá wọn ṣùgbọ́n kò sí ẹ̀bùn fún gbogbo wa látara yìí pé kò sẹ́ni tó náwó tó sọ gbogbo ẹ̀ ẹ̀dẹ́ra wa bárakàlọ̀ sí ọdún mi náà jẹ̀mí ha الآن أسند الأمر إلى فضيلة الشيخ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد أطلب لي ودلم فبتي لنا خذ من أنور أتون شواك اقوى لي أما بكسم ولا أزعم lálàkó ọ̀sẹ̀ tó lọ sí òní àìmáyé òjò ló ti rọ̀ sílẹ̀ ti fàmù ẹnìkan ní òjò ló ti rọ̀ nàìjíríà lè nù kọ́ láǹwì àmìyẹ ẹ̀dá lọ́wọ́ ọ̀sẹ̀ tó lọ sísò ní pẹ́pẹ́ ajọsẹ̀ ní nígbẹ̀jọ tòmátì òjì òní adúgbòní ọ̀dọ́gbọ̀n ọba lórí dídá sí tó ń dá wa sí lórí ìṣọ́ àti àbọ̀ lórí ẹnì wa àwọn tẹ̀síwájú nírọ̀lẹ́ ìlágbára lọ́rọ̀ lórí agbọ́n èsì àǹbábọ̀ aṣọ́rọ̀ ọ̀túnfà àti ọ̀túnkọ̀rọ̀ tàbí aṣọ́rọ̀ ọ̀túnfà àti àlùmọ̀déyà ti yé nira wọ́n lè ti láàtàzálò kákọ́rùn. Yẹ́nì pé àwọn àmì àwọn ìṣẹ̀lẹ̀ gbàǹkọ̀gbè èyí tó ń sàmì pé àlùkìyàmà ó ti kúnná àti kéde ayé yìí ó ti ń lọ síbi kọ̀ọ̀kan-kọ̀ọ̀dán àti kábí mélòó nínú rẹ̀ ó pọ̀ gan ṣùgbọ́n kan máa ṣẹ̀dán lè sábà rí pé ó pàtàkì pàtàkì ó sì kàn wájú ní ìtẹ̀síwájú ní ọ̀lẹ́ tòní lọ́la máa ìṣẹ̀lẹ̀ tá a rí ẹ̀rí fún onígbàkọ̀rọ̀pàtàkì mọ̀tá dídì wọ̀tàbáyé bíyà ṣíṣe mọ́kíláṣí kákò lọ́sọ̀ọ́dún ìgbìnì kákàn láwọ̀ oríṣiríṣi kákò wá kọ̀ nǹkan sí la kákọ̀tọ̀ sára wọn kíláàsì eléyìí kò sí ń gbà yí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lábẹ́ zakrọ́tàn mùsáàdì zakrọ́tàn mùsáàdì dídára sísọ̀tọ̀ sára wọn kíláàsì alùmọ̀ làwọn kíláàsì ńláńlá ètò àlè tọ́ka sí àwọn ẹlẹ́sìn Islam ní pàtàkì jùlọ mọ́sálásí Madina ní ti ọ̀ṣọ́ ọ̀ṣọ́ fún bẹ̀ dáadáa eléyìí ò túmọ̀ sí wípé bọ́yá ntí ẹni tó ṣe tó ṣe dà o àwọn kòlàfáwọ̀ yàtọ̀ sọ́mọ̀ kòlàfáwọ̀ rọ̀ ṣe lónìí àwọn làwọn tí wọ́n ṣe ṣe rí báwọn. lábẹ́ zakọ́rọ́fàtì mọ̀tàjì oníkàkọ́ mọ́sálásí kọ́ gbáà wọ̀tàbáyé ìbíyà kámi wá fi ṣe yàn á mọ́sálásí àdúgbò wa wọ́n ní nǹkan mi kò sí irú ẹ̀ bẹ́ẹ̀ ọba tó ń ju mọ́sálásí tó lè dáa jù lọ mọ́sálásí mọ́ta àti màdínà ni lẹ́yìn rẹ̀ kò sí mọ́sálásí náà lágbàáyé kámi wá kọ́ mọ́sálásí láníyàn pé mọ́sálásí ti alọ́gbàá jù ńlọ́gbàá ńlọ ńlọ sọ́kọ̀ lára àwọn àpẹẹrẹ tó ń sàmì pé ayé ìsinmi lọ síbi kọ̀ọ̀kan ọ̀dọ́rùn àti tí àlùkìyàmù ó ti wọlé wẹ́rẹ́ oríṣiríṣi ẹ̀rí ńlọ́tọ́ka sí eléyìí nínú àwọn àṣàdé èyí tó lálàáfíà gbà látọ̀dọ̀ ìṣiṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam nínú rẹ̀ àdéhùn sáárì nínú musnad imam ahmed anas ńlọgbàwá radiyallahu anhu أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة hatta yatalaha an-nasu fil masajidi ayé yìí òkùnkùn ní parẹ́ àlùkè àmà ò ní wọlé títí táwọn yóò fi máa fi mọ́tíláṣí ṣe ìyára mọ́tíláṣí ti a ńlọ́gbàjì tiwa ńlọ́rẹ̀wàjì láàrin àdúgbò. bàbá ibn Hajar kọ́lọ̀mù kọ́ba ní kẹwọn ìgbà tí wọ́n ti àlàyé nípa zàkọ́rọ́kọ́tò mọ̀tájì ni wọ́n ti àlàyé ń bẹ̀rù pé oníka kọ́ mọ́sálásí lánìyàn pé mọ́sálásí ti alọ́dọ̀ wà jù mọ́sálásí ti alọ́dọ̀ àjùlágbà kò sí mọ́sálásí tọrọ ìwà tó eléyìí náà lọ́dọ̀ àwọn àpẹẹrẹ tó ń sàmì pé àlùkìyàmà ó ti súnmọ́ ńlọ́wà nínú sàhíhù Bukhari anas náà ló tún gba àdéhìí wá ó ní yàtàbà àbúrò nàbí à wọn kọ́ mọ́sálásí yóò tóbi àníyàn ọlọ́nkọ́ ṣùgbọ́n àníyàn láti lè bá a máa fi ṣe fáàrí èèyàn yàtọ̀ sílẹ̀ yẹn fúnna láàyè àmúrò ní àìlà kọ̀lélà wọn ò wá nílò mọ́tíláṣí fún ìjọsìn fọlọ́run àti fún àwọn àkókò díẹ̀ fatabahi bíi alìhìnà yàtọ̀ bí zákọ́rọ́ fásíyà ìtumọ̀ tabahi lè mọ̀ká dì mí pé dípò kásà mójútó báwọn yóò ti pọ̀ mọ́tíláṣí tí wọn wá gbọ́rọ̀ ọlọ́run tí wọn wá kírun ń bẹ̀ àkọlé kan wá jùlọ ni pé bó o láti tó ọ̀rọ̀ sí lára ìdẹ́gbẹ́ ní abdullahi nínú nínú abdullahi kọlọ̀ǹda ìjọba ti ó ní lakọ̀rọ̀fáànà wọn àwọn èèyàn ò ní ìyàwó ò ní gbò wọn máa ṣẹ̀tọ́ sí mọ́tíláṣí kánàdà ọlọ́fàtàlẹ̀ yahudu wà ní sọ́ọ̀rọ̀ ẹgbẹ́ bá wọn kìrìsẹ́nì mẹ́sì náà ń gbójú tó ṣọ́ọ̀ṣì tí wọ́n kùn lọ́dà tí wọ́n ṣe ní gíláàsì tí ó rẹwà gbáà kí ni ó má lò sọ nígbà tí ń bẹ ní orí àlééfà ó sọ fún ọlọ́mọ ìfọ́fẹ́ kọ́ mọ́kíláṣí ànínábì ń bẹ ní màdínà pé àṣìní nẹ́ẹ̀sà ní màdínà kọ́rì tó mọ́kíláṣí ọkọ̀ kò nílò kọ́ ọ̀sẹ̀ ọ̀sọ́ sí i. sáré wípé ọ̀dẹ́ àbòbò àwọn èèyàn tójò bá ń rọ̀ tójò òfin ní máa rọ̀ sí lórí nínú mọ́kíláṣí wọ́n ìyá àtàkùnmíràn àwọn òṣìṣọ́ sí sọ́ra ò yẹ́lò fẹ́sífẹ́sí ìtumọ̀ àlùkọ́tọ̀ fún arákùnrin yìí ńtọ́tọ̀ fún mi. ó ní sinmi sọ bẹ́ẹ̀ ni pé kọ́mọ̀bà àjàsí fìtìnátì fáwọn ènìyàn kọ́mọ̀ àlùkọ́tọ̀ pé ọ ṣùgbọ́n bó lọ́pọ̀lọpọ̀ mọ́tíláṣí wa ló ṣe rí lásìkò tá a wà yìí ìjà ń lò fún ìrún ìjà ń lò fún àbùkà ìjà ń lò láti máa fi kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìjà ń lò fún ìdánilẹ́kọ̀ọ́ òkùnrin kùnrin kó nọ́mọ̀nà inú báyìí bá lò fún àwọn tá a kà á lẹ́hìn ká tètè gbajúmọ̀ mímọ̀ àlò fún ẹbí apára fún ìmáṣe àwọn ìṣesí yìí ó kù díẹ̀ káàkó. sọ́nà àwọn àṣírọ́tù fáwọn èsì àkùn mẹ́nuba bákan náà fúnra nkọ́rọ̀ díẹ̀ ló ń pa ilé yìí ṣùgbọ́n àwọn àkànbó lójú díẹ̀ ni kẹ́sìtọ́rọ́tù kọ́sílẹ̀ ìwà ìpànìyàn yóò fi pọ̀ jù ìpànìyàn yóò sì pọ̀jù débi pé ẹlòmíì ọkàn pààyàn ni ó ti àpá ìdí ẹ̀mọ́ ló ti ẹ̀jẹ̀ fún mi ọ̀hún sápá náà ni ọ̀ mọ́ tó fi fún ọ ẹ̀jẹ̀ wo lọ́sẹ̀ ọ̀kọ̀ tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ ó kà wọ́n mi kí n kàn bẹ́ lórí mọ́ kàn bẹ́ lórí ẹgbẹ́ tó ti ń tẹ̀lé lásìkò tá a wà yìí kọ́nà tó tà ní wa ikú wa bani lọ́kàn jẹ́ jùlọ ni wípé ẹ gbọ́ pé wọ́n lórí eléyìí wọ́n lórí ìkọ̀ọ̀nù àfa àlàgbájá nílùú báyìí ní ládùúgbò báyìí ọlọ́nkọ́ta ni wọn kálukú káfẹ́ lówó lójijì a ti gbàgbé wípé owó ò lè kárí ọmọ ò lè kárí ọkọ̀ ò lè kárí ilé ò lè kárí ipò ò lè kárí gbogbo akọ́lá wà ń pọ̀ ṣùgbọ́n nǹkan ẹyọ kan tí ó kárí òun náà lè kú ìjà wa pèsè lẹ̀ lè kú mi tá a pèsè lẹ̀ lọ́dọ̀ mi lè àlùkìyàmù yẹn ní kíkọ́ yìí bá ń lọ síbi kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wọn lára àwọn tí ó gbajúmọ̀ tí ó pọ̀ jù oníkẹ́sìmọ̀tò kọ́sìmì ìwà ìpànìyàn yóò gba lọ́lá yóò tó bí pọ̀. àbúrò rà ọlọ́mọba nìyọnu sí ó gba àdéhìí wá ó lè bìtú náà bá sallallahu alaihi wa sallam kọ pé wọ́n lè bí ìrìnà sí ìyá bí mo fọlọ́wọ́ bá sẹ́mi nílẹ̀ lọ́rẹ̀ lè búra la tazhabu dunya ayé yìí ò ní parẹ́ alùkìámọ̀ ò ní wọlé hatta ya'ti ala an-nas zamanu sí àkókò kan tí ó fi báwọn èèyàn láyé tọ́jọ́ kan tí ó fi dé báwọn èèyàn láyé ọjọ́ tá a wí yìí láàyè ẹ̀dẹ̀dẹ̀ kọ́ ọ̀sìn ló sì í máa kọ́ sálà ẹni tó pààyàn kò ní mọ ìdí tó ń tiẹ̀ fi pa òun tàn ká pa ni wọ́n lè nà tó sì í máa kó sílà ẹni tí wọ́n padà tọ́lọ̀ bá fún láǹfààní láti sọ̀rọ̀ ni wọ́n lè fi hàn sọ́kọ́ ìmọ̀ tí mo fi fún wọn bá pa mí náà ni yẹn ni pé láàyè ẹ̀dẹ̀dẹ̀ kọ́ ọ̀sìn ẹni tó pààyàn ò ẹni tí a pa gan kò ní mẹ́ẹ̀ẹ́dẹ́ wo ló ń sẹ̀ tó bí a jẹ́ pé ikú ńlọrọ̀ ń ká wàrà kàn fàkìlà kìí ṣe àtúntò nìdá lè kàyà rẹ̀ kò nà lọ ìdí òṣìṣẹ́ náà bó o lè lé yìí ó ṣe jẹ́ ìgbà o lè lé yìí ó tẹ̀lẹ̀ ìdí òṣìṣẹ́ náà ànábì ní alẹ́ àríjù náà àsìkò tí ìpànìyàn tí ó pọ̀ ó nù ṣùgbọ́n ẹgbọ́ ìkíní kejì wọ nínú náà tí n tánà bí wàá sọ sí òwà àṣẹlẹ̀ báyìí ìwà àwọn èèyàn tí wọn ti lò pa lólèdè wa yìí látàrí pé a kò ṣèlú ìwádìí ọmọ tí wọn ti fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ látàrí pé a fẹ́ dé orí ipò ẹ wo yé àwọn tí wọn ti lo nǹkan ọmọkùnrin àbí nǹkan ọmọkùnrin wọn àbí nǹkan ọmọbìnrin torí kí ni kìrìtẹ́nì kan fẹ́ lówó kí wo lè bá a dé èèyàn o sì ń jẹ́ èèyàn ọ̀fẹ́ jẹ́ èèyàn o sì ń jẹ́ èèyàn ìjáde ọlọ́run bá àwọn táwọn lè sọ fún wa ní àtọ́ọ̀lẹ̀ pé yọ tẹ́lẹ̀ òun náà ní wáyé yìí o ọlọ́run kó jọ ọ̀kọ́lá ní wa lójú kó jẹ́ àlè jìnnà sí ìfẹ́ ẹnu kífẹ́ ẹnu kó jẹ́ àlè máa páyà rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba wa. nínú àwọn àpẹẹrẹ èkó ń sàmì pé àlùkìyàmà ó ti súnmọ́. mò ń wò ó ṣe pàtàkì pàtàkì ní o gbòòrò ṣèrìkì jihadi ìlúmnà káyé tó parí mùsùlùmí ọ̀sẹ̀ ní òbí ọ̀pọ̀ káyé tó parí ẹbọ ṣíṣe yóò gbajúmọ̀ ẹ̀fọ́ táwọn bá nídìí nídìí nídìí ọ̀rọ̀ mùsùlùmí ni a ti lọ náà eégún tí èrò bá pọ̀ jù lẹ́yìn rẹ̀ bá ká àwọn rẹ̀ ó kọ́ mùsùlùmí rẹ̀ lẹ́mọ̀ bọ́ra àtìlí lẹ́mọ̀ gbá kínú lẹ́yìn tani lẹ́yìn eléegun àsọtẹ́lẹ̀ ànábì tí òun wá tẹ̀lé báyìí lòró òrò ṣèrìkì ẹbọ ṣíṣe yóò kànká nínú ìjọ ẹlẹ́sìn Islam kódà òṣìṣẹ́ náà bá sọ́nà lọ́wọ́ àti ìwọ̀sọ́lá ọkà àwọn ìdílé kan pé káyé tó parẹ́ wọ́n kọ̀dọ̀ bọ̀rìṣà wọ́n padà mọ́rogún mọ́lọ́n wọ́n sọ̀dí wúkẹ̀ẹ́ wọn ò dò nídìí òòsà àwọn tí wọn jẹ obìnrin ànábì sọ nínú àdé ẹni tí náà mọ àpẹẹrẹ ètò ń sàmì pé ayé ìsinlọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dúnrún onídòwò ṣèrìkì sí hábì ọmọ ẹgbọ́ ṣíṣe yóò wáyé nínú ìjọba Islam. sábàtàn nípa ẹbọ ètò gbajúmọ̀ jù tá a rò pẹ́ bọ oníkéyìn ògbókùúta sílẹ̀ ó sì máa ka epo sí i àìbẹ́ ìṣe ẹ̀kọ́ àwọn ìjẹ̀mú wọ́n fẹ́ mú jẹ́ o níbi kí wọ́n pẹ̀lú báyìí kí wọ́n ti nǹkan báyìí kí wọ́n ti jà kì í ṣe lẹ́yìn nǹkan o sábà ń sọ nípa ṣíríkù àwọn tó kọ́ ní ọ̀pọ̀ bó tilẹ̀ jẹ́ wípé sábà ń sọ nípa ṣíríkù kò rí bákan náà mùsà ànáàtò fi ṣeré kí mùsà fàwé tún ni àwọn èèyàn jura wọn lọ níbi ẹ̀bọ ṣíṣe látàrí pé ẹ̀bọ gẹ́gẹ́ fúnra rẹ̀ òun gá pín sí méjì àwọn ẹbọ kan bẹ tó ti tó tí yàn bá ti lè ṣe wọn kọrọ ju mílíọ̀n nílá ìyẹn ti jáde kó ní ẹsẹ̀ ìsìlámù ìyẹn làwọn ẹbọ nílá àwọn ẹbọ kéékèèké ńlẹ̀ tó ṣe wípé èèyàn lè sórí ẹ̀wọ̀ náà o ìgbéyìn omi máa bẹ nínú iná gbére nítorí tí yàn ṣe ló fi jẹ́ pé tààrífù àṣírìkù àkùbá rẹ̀ ni pé máa ká ní wà sí ìlàsán ìlàṣírìkù àkùbá gbogbo tó bá lè jẹ́ okùnfà ìlànà àkàbà lọ síbi ẹ̀bùn nílá ìní àwọn ń pè ní àṣírìkù akbaru ẹ wà rí akbaru bíi ká ṣe odidi èèyàn ká irú bọ fún òòsà ọlọ́jọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn òṣèré oríṣiríṣi àìbẹ́ẹ̀ tẹ ẹ̀kọ́ mọ́nítọ̀ ìmọ̀dáńbínú o kí ni táwa ti tí òfin ní búná tí òfin ní bínú akọ́jú méje arọ méje abuké méje gbogbo ẹ̀rọ fẹ́ gbà ó kó tó di pé kò ní ìgbé ńlá àìbẹ́ẹ̀ tẹ ọ̀ká òkútọ̀ ìlú yìí máa mú ìlú yìí ọ̀rọ̀ bí màá ti ń lọ yìí ọ̀nà ìlera náà kí ni káwa ti ẹ̀jẹ̀jẹ̀ agbẹ́bọ̀ bó ti fẹ́ ṣẹlẹ̀ ní àdúgbò wa ló gbèrè ń bẹ̀rù níbi ọdún bíi mélòó sẹ́yìn. wọ́n ní sọ à ó rí olè dádúgbò yìí láéláé o kí ni pápá wọ́n ní jọ nígbà tí wọ́n jagun ibẹ̀ ni wọ́n ti ṣe pápá òdun àwọn nǹkan oríṣiríṣi ni wọ́n fi rì mọ́lẹ̀ àfi kí wọ́n gbẹ́bọ̀ à bó ti á dé ti bọ̀ wá báyìí kí làwọn á ṣe àtàkàdúrà bíi ọlọ́run ti gbà wọlé mọ́ àdúrà bíbí àtàgbé ni pé àwa kọ gba àwọn èèyàn ládùúgbò lóríṣiríṣi àwa ti àdúrà àdìjọ́ sí gbọ́dọ̀ àṣàì láti lọ sínú àdúrà ìgbìmọ̀ èyí náà mìíràn lẹ̀ mìíràn ìgbéríà. èèmọ̀ tí mo wá rí ní ìṣèjábà àdúrà mi wípé bí wọ́n fẹ́ ṣe kìsì láti lé ní ẹtí máa ń ṣe kìsì lọ oko èèmọ̀ tí mẹ́lẹ̀ ní pé láti ọkọ ìyẹn ti ṣe kìsì lọ ní. ìgbà wọn bẹ̀rẹ̀ kìsì tí ìsìn parí ní muslim gbé gbà wọn wà bẹ̀rẹ̀ rẹ̀ wọn lọ bẹ̀rẹ̀ ó máa tán wá síbi síbi àdúrà wọn pátápátá láti lé wọn ẹni èsì ti bẹ̀rẹ̀ àwọn tí wọn wà máa ń bi tí wọn ti bò ní kí n tẹ̀lé kí èyí o yàtọ̀ àgbà mi yé ká sọ pé láti bi odò sí ọkàyìn odò sáwọn títí àti ìwà àwọn èèyàn lọ tó pọ̀ òsíbi ẹ̀kọ́rọ̀ bíi síbi odò gbèrè àwọn tí wọn wà wọn ò jù bá ń lọ ibẹ̀ ń títí ń ti bẹ̀rẹ̀ ibẹ̀ ló ti parí bíi lẹ́yìn oṣù mẹ́fà wọ́n tẹ̀ wá lọ bẹ̀rẹ̀ bí muslim wọ́n tẹ̀ wá ń kó bọ̀ wá sí ìsàlẹ̀ nítorí wọn fẹ́ràn bẹ̀ ni wípé lára oríṣiríṣi ẹ̀bọ̀ ńlẹ́lẹ́yìn náà tẹ́ ìyá rẹ̀ ìyá rẹ̀ ń bínú nǹkan nǹkan ọgbọ́n mi ò lè ní bínú náà ìgbà wo ṣùgbọ́n àwọn oríṣiríṣi ẹ̀bọ̀ bí ká máa yípo sàárè ká máa tọrọ ọmọ ká máa bẹ̀rẹ̀ wá fẹ́ ipò kan lọ́wọ́ òkú bí yẹn bá ti lè kú báyìí bó ṣe lè kọ́ lágbára tó bó ṣe kú nǹkó ti lọ lẹ. standard náà kọ́ lẹ́ni ọkọ̀ fúnra ẹni wẹ̀ lánàá àwọn là ń wẹ̀ lónìí. àfúnwá ń wẹ̀ ogbẹ́ tí ò lẹ́tọ̀ láti súnmọ́ náà wọ́n tó ń súnmọ́ àkọ́lé bẹ́ẹ̀ àà ah, àbálí níbi òkú àà ọ̀wọ́lá ah, kò lè sọ mù kankan. wọ́n tún gbé lọ kọjá pátá pé ẹni tó ti kú ní bùkátà táwa táwọn sẹ́yìn yìí kì í ṣe àwọn náà ní wàá bùkátà sí mi tó lè tó láti kó táwa yìí àrí àwọn sàárè níwọ̀n ládùúgbò tó súnmọ́ bí tó ti rí pé àwọn èèyàn wá láti ìlú ńláńláńláńlá lẹ́sìn wà ní ipò sàárè rẹ̀ tí wọ́n ti gbé nǹkan wá lórí ti ní ti pé pọ̀ àwọn afún ṣéwò àwọn tó ti kú ìlú sàárè ọlọ́nkọ́ta ni wà. yẹn pé kásìlá ti ṣe rèké ẹbọ títí yóò pọ̀ nínú ìjọ káàkiri wa ní ẹlẹ́sìn Islam bàbá tó kọ síra yìí ó ní wàkọ̀dùwà kan àṣẹ́rì kò kì í àbẹ̀yẹ fún mi mìsídáàpù ọ̀rọ̀ ànábì ẹni pé ntí ọmọ ajá mà pé òdodo lọ́rọ̀ rẹ̀ ó ti ṣẹlẹ̀ ntí ó wí ó ti ṣẹlẹ̀ báwo ló ti ṣẹlẹ̀ wọ̀ láti kọ̀kọ̀ bá ìrìlò mìíní àgbẹ̀ mùsùlùmí yìí àti rí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ìdílé àwọn ìran ẹgbẹ́ mùsùlùmí wọn lójú ayé ànábì sùnmùbàtà ànábì lọ́tàn wọn padà bí ọ̀ṣẹ̀bọ wà á bẹ̀rẹ̀ àwùjọ́n gbogbo tàbí amásìn pátá làwọn náà báwọn sì kódà wà báyà ò àlùmọ̀sáàlì àlùmọ̀lò wọ́n tún mọ ilé sílẹ̀ àwọn sàárè wọ́n tún fanásì wọ́n tún fanásì wọ́n wá síbẹ̀ wà á bẹ̀rẹ̀ àlùmọ̀lò wọ́n sì wọ́n fọlọ́ wọn bá lẹ̀ wọ̀ sí náà wọ́n lọ síbẹ̀ lẹ́kọ́ọ̀bì tàbá rúkì pẹ́tọ̀ ẹ̀já lọ wọ́n lùbáríkà lọ́dọ̀ òtún ń nínú sàárè wọ́n di gbàdàgbà lọ sí ibi sàárè láti lè bá gbèsè tóbi fẹ́ntìmẹ́ nínú sàárè wọ́tàkùbẹ́yìn láti lè bá máa fẹnu kíìsì yèèpẹ̀ àbí sàárè òkú èso ti kú wàkọ́ dàmọ́ láàrin ọ̀dọ́ àwọn ìlérí tí oríṣiríṣi oní afọ́n òkú ti bẹ̀ nínú sàárè wàkọ́ láàrin àyà kódà wọ́n lọ́dún tí a máa ń ṣe fún àti òkú ti bẹ̀ nínú sàárè. وكثير منها بمنزلة الله والعنزة kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin ilé àtisípò nìka aláàtà àti ọ̀gá àti mọ̀nàkà tàbíkàtà sọ pé àpọ́nlé tí wọ́n gbé fún ó tóbi ju ti láàtà àti ọ̀gá ó tóbi jù lọ. nínú hadith ojúṣe náà bá sọ́nà bá wọn àlẹ́ ìwà sọ́nà mu hadith sáà ni mo bọ̀ ọ́ rí àbúrò rẹ̀ là ń lọ́gbà wá ó lè ojúṣe náà bá sọ́nà bá wọn àlẹ́ ìwà sọ́nà mu pé láàkàkó mùsáàtò ayé yìí ọ̀nà ní parẹ́ hàtà tàkọ́ǹdà àlìyáàtò nìta ìdá òfin hàwùlà délẹ́kálá sọ́tì. àníbìlá yìí ní parẹ́ tó fi tí ó bìbí wípé àwọn obìnrin dáwùsì ìlú ibi táàbù ìrora tó ti wá ní ẹ̀fọ́ àbí ìdìbò ìlú ibi tó ti wá nù àwọn obìnrin ilẹ̀ tí wọ́n fi lẹ́nu tó ti pé wọ́n máa sọ̀bí wúkẹ́ lẹ́gbẹ̀ẹ́ níwájú òòtà ìtànpè ní délé kálákọ́ tọ́lá níbi wá ṣe àbí ọ̀wá ṣe. apá wa ni wọ̀lá yẹ záàlù náà àwọn èèyàn wọn ọ̀yẹ́ wọn ò gbò lẹ́yìn tó ti wí pé níbi ó sàyè òmìnira wà. ṣé ìdíkọ́nà ń bá gbé bàbá wa Muhammad ibn Abdul Wahab tó wá gbé dìde ẹni tó gba àwọn erékùsù lárúbá pátá ńlọpọlọpọ wọn ìyẹn ti di ẹlẹ́bọ ní ìbámu sí àkọọ́lẹ̀ ẹlẹ́gbọ̀n Muhammad sallallahu alayhi wa sallam sheikh Muhammad bin abdulhaj àwọn ọ̀dọ́ náà ń wá lò tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kú àwọn èèyàn lọ́sílẹ̀ ìtàwọ́sí ọlọ́run tó tẹ̀ wá ní ẹ̀sìn ìgbọ̀rẹ̀ta kúrò níjẹ̀ sí ẹ̀rọ tó àlàárọ̀ erékò tó lè ra bàbá. kíra àwọn àpẹẹrẹ ètò ìjà náà wípé ayé ìpínlẹ̀ síbi ìkọ̀ọ́kọ̀ وقطيعة الرحم وطول الجوار ظهور الفرص ìwà ìbàjẹ́ yóò gbajúmọ̀ sábàtọ̀ nípa fóònù tàbí fáìsà zìnnà làwọn apá sábà ní atúwò sí ẹni pé ìwà àgbèrè yóò pọ̀ kọ̀tí àtúrọ̀ ẹni ìmáa já òfin ìlé yóò pọ̀ ẹni pé ìmáa ṣe àìdá táwọn tá a lè àìbẹ́ẹ̀ tẹ̀ kọ́ bàbá àgbà kan lọ́pa gbogbo wọn pọ̀ káma wá ta ìdá sí wọn kókùn bí ọmọ àkọwọ́ ẹni já bí bá ti ń ṣẹlẹ̀ báwọn àlòkè àmà ń wà tó yìí jù wá ní máa ṣe àìdá ní máa ṣe aburú táwọn aládùúgbò ara ẹni eléyìí náà àwọn àmì tó ń tàkàlẹ̀ pé ayé lè fún yìí lọ́wọ́ léyìí tó ṣe pé ìṣe dáadáa fọládùúgbò ẹni ojútẹ lọ́wọ́n bá sọ́dọ̀ lọ́wọ́n àlẹ́ ìwọ̀sọ́lá ó ní máa ń bá àlàkùnrin ẹlẹ́yìn yóò sí ìní ìbèrìjà hàtà ọ̀bọ̀nà sọ́dọ̀ ìṣáájú àgbẹ̀sọ mọ́lákù ìbèrìjà gbogbo àti bá ti wá láti sánmà tó sọ̀kalẹ̀ wá sáyé yóò sá máa sọ fún mi pé ìrẹ́ Muhammad máa ṣe dáadáa fọládùúgbò rẹ mo ń retí pé jìbìrì lọ sọ̀kalẹ̀ ńjọ́ kan yọ sọ fún mi pé kọ́ káládùúgbò kan bá kú iye báyìí ni káládùúgbò rẹ̀ ọ jẹ́ nínú nǹkan bá sílẹ̀ lọ́dún mo ń retí kọ́ sọ bẹ́ẹ̀ nínú kí látàrí bí àtẹnumọ́ àwí tó rí lórí ìṣe dáadáa káládùúgbò kó ṣe pàtó nínú sọ́dọ̀tò nìta ayé ẹlẹ́ẹ̀kẹrin bí lọ́gọ́dì ìtàdé ọlọ́ọ̀bá sọ pé wọ́n àmọ̀ lọ́wọ́ ọ̀dà tó ṣe lè kò bí ìṣẹ́yà ọ̀nkà lọ ọ̀nkà lọ ọ̀gbìwájẹ́ ní ìtàníà وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنوب aládùúgbò tó súnmọ́ ọlọ́run pàṣẹ oníkà ti dáadáa sí aládùúgbò tó jìnnà ọlọ́run pàṣẹ oníkà ti dáadáa sí táwa ń ṣe dáadáa sí aládùúgbò míì sí aláìdáadáa ń ṣe. ilé rẹ tó kọ́ ìgbà tí ó dá mi ọtí ẹ̀ nílé jẹ orí òrùlé àwọn tí wọ́n jẹ́ ti ń fi bẹ̀lú mi kẹ́ olùsọ́kàwé lẹ́nu wọn ti ń kó lẹ̀ láti wọn ń kó nù òògùn lórí òògùn lórí pọ̀npọ̀n fọ́lá ni aládùúgbò mi. ǹjẹ́ má jẹ́jà múná dé báyìí gbogbo ẹ̀ náà kọ́ ní tẹlifíṣàn gbogbo ẹ̀ náà kọ́ ní rédíò wọ́n wà ní òkè àwọn kéèké tí wọ́n fẹ́ fún ní àjálù àwọn tí mò ń bẹ̀rù kò rí nǹkan kan ó wà lára rà torí pé òbí mi ọ̀fẹ́ ṣe sínú ọmọ àwọn àti bí tèpa kálukú wà ń pò pé ah, lórí burúkú wọ tí wọn ò tiẹ̀ tó lórí burúkú òṣìbára ni wọn ẹni làánà tilẹ̀ yọ ẹ̀dá kan bí ajáwọ́ kan bí nínú ìfarahàn láàdúgbò dípò bẹ́ẹ̀ dáadáa ní ká ṣe fihàn ọ̀rọ̀ ọdún ọ̀rọ̀ tí ọ̀dà ẹ̀já dínà sí i. من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ẹnna bọlọ ń gbọ́ ó sì ní báwo kálù kí a máa ń lẹ ọ̀rọ̀ tó dáa ní kó jẹ jáde lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ ọbú ọ̀rọ̀ àlùfáàǹtà má jọ jáde lẹ́nu rẹ̀ kọtí á sọ rahim má jọ tẹ́lẹ̀ jọ ìwà àwọn tí wọn jẹ tẹbùjẹ mọmọlẹbí kan náà ẹjọ ń bẹ ládùúgbò kan náà ẹjọ ń bẹ nílùú kan náà ọdún kan sì parí ẹbí ra yín bí fóònù lè ká ń kọmíníkéètì ra yín eléyìí kú ọkọ káàkiri yẹn ni kí lè àwọn àmì tó ń sàkọlẹ̀ pé àlùkìyàmù ti ń tó bọ̀ ó ní dòwó olùkóṣoṣì ìbàjẹ́ yóò fojú hàn ọ̀rọ̀ àdùkànṣá yóò pọ̀ lẹ́nu àwọn èèyàn àwọn olórin ò ní rí nǹkan gidi kọrin má ọwọ́ ọ̀sàdẹ̀ ọwọ́ òkè obìnrin òun wọn mọ̀ kọrin wọ̀kọ̀ tí àwọn kò wáyé mi bákan náà ó kun ìgbé yóò máa fọwọ́ ọ̀pọ̀lọpọ̀ ìdájá fún èdè wa ìdí aládùúgbò owó yọ ọmọ tẹ́lẹ̀ àìmọye ẹ̀dá ló fi pé gbogbo obìnrin aládùúgbò rẹ̀ pátá ló ti fẹ́ tọ́wọ́ òkè àwọn tó ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ ìdákọ̀ọ́yà àwọn tó bá ń tajà ọ̀rọ̀ bọ́ǹbùtà lónìí àti mílíkì onígbàtẹ́yìn ẹsìn yìí tó ti kó bí ọba náírà ẹ máa ná adé náírà máa lé yìí ẹ kò wá dé láì kejì kó lè ra bọ́ǹbùtà nìkan yóò gbé two thousand ẹ máa lò ẹ máa lò sọ́gà o ẹ tún wá dá wá ẹ tún sọ́gà mo fún yín àkọ́dá ẹ máa mú lulú ẹ lọ díẹ̀ díẹ̀ nínú ẹlẹ́dẹ̀ẹ́dẹ̀ ń gbọ̀ngbà ẹlẹ́ẹ̀kẹta yára ni ẹ̀wọ̀ ẹ bá ní kọ́míkì àti bọ́ǹkì bá ń kó wá sílé mo bá kó wálé ní kí ọ̀dà yóò fi lọ kí ni ó sì ṣe sìnà níta lókè ìta kó ṣe sìnà mẹ́wàá ẹ̀sẹ̀ tí ó rí ń kò burú tó kó ṣe sìnà pẹ̀lú obìnrin aládùúgbò rẹ̀ ànábì lọ́sọ̀ọ́ sọ́nà lọ́wọ́ àdéhùn sọ́nà ó ní kí kọ́lọ̀ ṣe sì náà pẹ̀lú bí olóbìnrin mẹ́wàá ẹ́ ó pè ju kó wá ṣe sì náà pẹ̀lú ìyàwó ará àdúgbò rẹ̀ lọ. ẹni wípé lára àwọn àmì tó ń ṣàpẹẹrẹ pé ayé ìpín lọ síbi àwọn kọ̀ọ̀dún oníkàwọn ń ta àmẹ́tẹ̀ẹ̀ta yìí ó sì máa tẹ̀lé. nínú ẹ̀ náà bákan náà èdè ìpínlẹ̀ yìí rẹ̀ lára rẹ̀ kẹ́kọ̀ọ́ ti ṣúfì òun yóò mọ̀ sáwọn pọ̀ ìwà ń yọ pọ̀ nígbà wo nígbà tí ayé máa ń lọ síbi kọ̀ọ̀kan ara àwọn ìbá ìpè tí wọ́n ń bùkátà ọ̀rẹ́ tó ń kankan lọ sí tù báyìí pé ara ah, ogun ní ọ́sẹ́ mi lọ́ra ogun five thousand ní ọ́sẹ́ mi lọ́ra mo tẹ̀lé two thousand báyìí tí ò sì ní lè sànú rẹ̀ mọ̀kànlá ń kọ́kọ́ àánú wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a máa ń fi agbe tí a ti ń ṣe kàkà túbù tí a ti ń wájẹ wá mu mo ò jẹ́ ká àwọn ọmọ ọ̀fẹ́ sí náà àtàwọn àtẹlẹ oríṣiríṣi táwọn gbọ́ táwọn gbọ́ táwọn gbọ́ táwọn gbọ́ bí wọ́n lọ bá nìkan afọlágbé lówó ẹ̀yìn ẹ̀dá yìí owó rẹ̀ yòókù kò ní máa nǹkan kan afọlágbé lówó tán làárẹ̀ bá kì í gbogbo ẹ̀ lóríṣiríṣi láti wọ́n ní ìṣe àbíkárò wọ́n bá ń ṣe àbíkárò sọ̀bàyíyà nàbàyíyà gbogbo ọ̀rọ̀ ti sàárà àti níkan wá tẹ́lẹ̀ kò sí èdè ọ̀sẹ̀lẹ̀ sí wọn àdúrà fẹ́ kó o ti ńgbà tó jáde ní ìwúlò sílẹ̀ ìgbà tó wọlé àdúrà fẹ́ kó o ti ìwúlò sí kó o tó sùn gbòógì ìwúlò sí náà àbíkárò lè fẹ́ àwọn ti fi oṣù kan wá ibi tá à ń lọ ní pé bẹ́ẹ̀ kò sófin ìwà ahun yóò gbajúmọ̀ àyíká lọ síbi kan pọ̀ náà. nínú èdè lágbáwá wọn a máa pe bàkínù ní ahun ṣùgbọ́n tí wọ́n bá pè ní ṣẹ̀ṣẹ̀rù ahun tí ẹ̀ ó tún gbọ́ ọkùn ju ìjábájú àgbàkínù lọ. nínú àwọn àṣàdé ètò wa lórí eléyìí ó lè tọ́ wa yẹn ní pé ká tó lọ síbi eléyìí ọlọ́run bá ọba àdéṣe ọlá ó yá mọ̀ wípé ẹni ọlọ́run bá ṣe láàánú ó yí ó ní kápá lórí sísá wọn ó lówó ọ̀sá wọn ó ní nǹkan tó lè yá wọn èèyàn ó sì yá wọn ọ̀sá wọn òwò kò ń lò ní ọlọ́run ló ní gbogbo nǹkan ìlú ẹni báwọn ọmọ àti jèrè ọmọ àti ìlà ọ̀ nínú tó láti pàgbọ́ ọlọ́run ayé ẹlẹ́ẹ̀kẹ́rìndínlógún ọlọ́run tó ń bẹ̀ pé wọ́n yóò kọ́ sóhà kó ń bí àwọn ṣíṣe lókè àwọn báwọn má ti jèrè o nínú ayé alukoran àdéhùn Jábìr kọ́lọ̀ nǹkan bá di ẹnu sí ojúṣe náà bá kọ́lọ̀ ń bá wọn àlẹ́ ìwọ sọ́lá ń sọ pé ìtàkùn bọ́ọ̀nà àyìnà bọ́ọ̀nà bọ́ọ̀nà òyìnbó ìyàmù àlejò yẹn sọ́ra fún àbòsí ní ṣíṣe torí pé ìmọ̀ ṣe àbòsí àbòsí ṣíṣe wọn òkùn ni wọ́n dà fà lábòsí tó bá gbẹ́gbẹ́ kò ní í sì máa lẹ̀ kaka fún tí ó fi máa rìn lọ́jà lòkè àná ó fún wa ní sàlámìjà wọn pé wọ́n ta kò ṣóṣà ẹ sọ́ra fún ìnáta ẹnáta wọn fàyínà ṣóṣà torí pé àwọn ti ṣe àhàlàkà nìkan nìkan lọ́kùn ńlọ́pàá tọ́lọ̀ ń fi àhàlàkà tọ́lọ̀ ń fi pa àwọn tí ń ṣíwájú ní tọ́lọ̀ ń fi pa wọn náà àwọn ṣíṣe yìí àmàlà wọn àlàkà tẹ̀lé máa yìí ó mú wọn náà tẹ̀yẹ wàtàkàlù máhàlì gbogbo tó náà bá ti lé wọ eléyìí wọ ni mọ́pàá ní ẹlẹ́ni mọ́pàá ní ẹlẹ́ni mọ́pàá ní ọmọdé àtúgbò ẹ̀ pátápátá ní aṣọ bíi ẹ̀kọ́ yẹn tí tàbá ń sọ nípa àwọn àmì èyí tó ń ṣàfihàn pé àlùkè àmà ti ń tó ayé ìsinmi lọ síbi ìkùnjún ìwà ìyọ́pọ̀ nílẹ̀ náà bákan náà kẹ́kọ̀ọ́ tó zàlá zèlè kẹ́kọ̀ọ́ tó zàlá zèlè yẹni pé ilẹ̀ rírì yóò pọ̀ kílẹ̀ omi tìtìtìtì báyìí ìkásẹ̀lẹ̀ ní bí ọdún bíi mélòó báyìí a wà ní bakoro bí à ń ti ní sí nǹkan ni ó kàn ra àṣírí pé nígbà tí ilé tó ń mì báyìí àwọn èsì ń ṣẹlẹ̀ káàárín àpè kìnnìkìnnì kan nǹkan nǹkan ìgbà wo ń sì ń tìlẹ̀ lẹ́yìn ìkásẹ̀lẹ̀ láìpẹ́ yìí láàrin bọ́dà Iraq àti Iran ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú kú sẹ́rí ìsànàbí wàá pè ní àpẹẹrẹ àmì ìṣẹ́ àmẹ́yìn gbogbo ayé pátá òní yóò ti tẹ̀lẹ̀ yóò tún wá tẹ̀lẹ̀ tí òtún wá ní mọ́wọ́ dúró tó bá tẹ̀lé láàrin ìṣẹ́jú kan èèyàn thousand ló ti kú ṣùgbọ́n ìjọ wa tẹ̀lẹ̀ tí ó jẹ́ àkọlẹ̀ sáyé àkọlẹ̀ àgùkẹ́ àmúni dandan eléyìí yóò tẹ̀lẹ̀ ní tẹ̀ǹtẹ̀lé yóò ti kárí ayé kọ́nà kọjọ kò sí àmì wa nínú àwọn àdéhùn wa lórí eléyìí olùsíyàn gbà wá látọwọ́ sanna ibùdó ọkàn bẹ̀ pé kúnlẹ̀ dùlọ́ sani ń dàrú sórí láàyè sọlọ́lọ́rùn àlẹ́ ìwòsànà ajẹ́ni tó jókòó níjọba lọ́dọ̀ ti sẹ́nà ọ̀nà sọlọ́lọ́rùn àlẹ́ ìwòsànà àdákàrà ìhàdíta ó mú àdéhùn wá ogun ibi ká fẹ́ lò lẹ́nu pé wà bẹ́yìn ìyáda ìsánà ìmọ̀wó kàkàrà yìí àmì ìdílé káyé yìí kò tó parẹ́ mọ́ọ̀tù méjì ikú oríṣi méjì tí ó lágbára yóò tẹ̀lé ọ wà bá àdáwò sàníwá àkójọ aláàbẹ lẹ́yìn rẹ̀ ilẹ̀ rírí yóò wà tẹ̀lé léyìn tó yóò ní agbára púpọ̀. bàbá yìí náà ajá ọlọ́kọ̀ọ́bá ní ìjọba wọn ni kọ̀dùkọ́ pa àkànṣe ọ̀rọ̀ ní ìjìnlá. ìtàn ìlú ìwé yìí ó ti ṣẹlẹ̀ láwọn ìlú kan yálà ìtìlẹ̀ ní gúúsù ayé ni ìtìlẹ̀ nílà ìwọ̀ oòrùn ayé ni ó ti ṣẹlẹ̀ làkínní lẹ́gbẹ̀ẹ́ yẹn ṣùgbọ́n ìtàn bí ìgbà lérò gángan omi tẹ̀sírọ́tura wọ̀ṣùmọ́ọ̀lùwà ọ̀dàwàmọ́ra omi pé yóò tẹ̀lẹ̀ sí ọkọ̀ kò sì ní mọ́wọ́ dúró kò ní tètè mọ́wọ́ dúró yóò tún wá tẹ̀lẹ̀ yóò kárí ayé kọlùkọ̀tà náà yóò náà wọn àmì tó ń sàmì pé ayé ìsìn lọ síbi ọmọkùnrin àti ṣẹlẹ̀ yìí yọ ní àwọn ìtàn tí ó síwájú ẹni wípé ìkọ́ ìyẹn dọ́gbọ́ ìyọ́pọ̀ láàrin bákan náà bíhábù pọ̀lẹ́fín àwọn ẹni rí ọlọ́run kò wọ́n kó òdòdó ilẹ̀ kò ní tẹ́lẹ̀ rí mọ́ àwọn kòǹdàánú èèyàn àwọn kòkí èèyàn àwọn èèyàn kéèyàn àwọn tí ó ṣẹ́kù lórí lẹ́nu ẹni pé mi àti ìrìnàjò bá kò sáà sí bíhábù pọ̀lẹ́fín àwọn ẹni rí wọn ò ní sí lórí lẹ́nu náà wákìlá tó lè àwọn tí ń jẹ́ ní pàtàkì àwọn tí وكثرة الأشرار àwọn ẹni bó àwọn amúgbó àwọn tọ́ọ̀gì àwọn apànìyàn àwọn ìsìnà àwọn ọ̀mùtí àwọn ọ̀ṣẹ́gbọ́rọ́ àwọn tí ó kọ́ ni hátà làyẹ̀ bùkọ́ ìlà ọ̀rọ̀ náà. àwọn ẹni yóò tán lórílẹ̀ débi pé kò ní í ṣẹ́kù ẹnì kankan má lórílẹ̀ àfàwọn ẹni bó nìkan. wọ́n mú ní àwọn àwọn tó ti pé ó mú lẹ́bí náà kakó òmùhàlẹ́ ìmọ̀ sáà lórí wọn la yóò ti parẹ́ ní káyé tó parẹ́ atẹ́gùn kan ọlọ́run ti fẹ́ sórí ilé ayé gbogbo ń bá jẹ ní ilé tó jẹ ní ọlọ́run pátá atẹ́gùn yóò kò sí ayé mú kálukú wọn sì máa kó gbogbo ẹ̀jẹ̀ kò wá ní sẹ́ni kakọ̀ jẹ́ ìkànnì kan dúró àwọn tí wọ́n jẹ́ ní ibú olórí ibú ẹ̀dá nìkan olùyọ̀ ṣẹ́kù yẹ́n àwọn àmì tó ń sàmì pé àlùkí àmì kò fẹ́ kó òǹdílé òǹdí ọjẹ́ nínú àdéhì ojúṣe náà bá sọ́ndọ̀ lọ́wọ́ àdéhì wọ́n لا تقوم الساعة حتى يأخذ الله شريطته ayé ò ní parẹ́ o sábà bọ́ba àlejòlá tí ó fi máa wọn ẹni tiẹ̀ àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run àwọn tí wọ́n jẹ́ nírẹ́ àwọn tí wọ́n jẹ́ èèyàn pàtàkì àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run sábà wọ́n fi mú ògùn wọn kúrò lórí ilẹ̀ ní àlè àgbè náà tẹ̀ ń bẹ lórí ilẹ̀. fọyọ́bùkọ̀ sí ya àjàájá fún àwọn àjàájá ní ó kù àwọn ẹni ibú àwọn ẹni yẹpẹrẹ àwọn èèyàn kéèyàn àwọn èèyàn bí àwọn èsù bí àwọn tí ọ̀sẹ̀ kò ní. àwọn tí ọ̀sẹ̀ kò yé láàyè àrífún náà wọ́n fáànù wọn ò ní máa pé nǹkan báyìí lọ́dà kán wá ṣe bákan wọn ò máa pé nǹkan báyìí ní ọ̀dà ẹ̀jẹ̀ sí i. yẹn ní pé káyọ̀ tó ọlọ́run ti máa kó lórí ilẹ̀ wọ̀nyẹ́ kọ̀ọ̀kan gbọ̀ngbọ̀ọ̀hùn náà àwọn gbọ̀ngbọ̀ọ̀hùn ni ó kù àwọn èèyàn yẹpẹrẹ àwọn tí ò jámù kankan àwọn tó ṣe wípé làákọ́ ìrọ̀ pé kò sóore kankan lára wọn. gbọ́dọ̀ lẹ́yìn ọ̀tẹ̀lẹ̀ tó làwọn ká wí ní jẹjẹ ni pé lára àlànáà àṣírọ̀ tó ń sàpẹlẹ pé ayé ti fẹ́ parí ni pé ọlọ́run ó kó ìmọ̀ kó ńlẹ̀ yóò kó kó láti pàṣẹ pé àwọn tí wọ́n bá jẹ́ onímọ̀ ọlọ́run máa gbẹ̀mí wọn wọ́n máa kú wọ́n máa kú tí ò dá ní tẹ̀kẹ̀ nìkankan káàkó tó tọ̀ onímọ̀ lélẹ̀ àwọn aláìmọ̀ kan náà wọ́n wà sí ìwájú ẹgbẹ́ ìsọ́nì jẹjọ yẹn ní pé ilé yìí náà yọ wáyé nígbà ọlọ́run bá kó àwọn tí wọ́n jẹ́ onímọ̀ tòótọ́ ọlọ́run bá kó wọn kúrò lórílẹ̀ lẹ́nu àwọn àpẹẹrẹ èyí tó ń tàn wípé ànílé ayé yìí ó ti tán ilé ayé ti lọ síbi ìfọmọkànlù àlùkìámọ Ọlọ́run ó ti súnmọ́ ìwọlé yàtọ̀ fáwọn àtàkùnlé àwọn tí wọn jẹ ní ilẹ̀ àwọn tí wọn jẹ nǹkan kan lánàá àwọn tí wọn jẹ nǹkan kan níjẹta àwọn tí wọn gbọ́ kọ ló wọn rí àwọn tí wọn àwọn ọgbàjúmọ sí ipò gíga kankan rí tabati wa nù tí wọn ti wà nípò gíga tí wọn ti di pírẹsidẹǹtì tí wọn ti gómìnà tí wọn ti mínísítà tí wọn ti sẹ́nẹ́tọ̀ kọyà nù wípé ayọkùnrin lọ síbi ìkọ̀ọ̀kan ẹnìkan ní fúlàní ní ọ̀nà ọkọ̀. ẹ̀sẹ̀ fáwọn àkàkiri yẹn ni pé àwọn tí wọ́n jẹ́ èèyàn yẹpẹrẹ wọ́n mọ̀ wá gbé ẹni gíga ẹni gíga ẹni gíga lára àwọn àmì tó ń ṣe àpẹẹrẹ pé ayọkùnrin parẹ́ nù. àwọn táwé yìí àwọn ni ó di mọ̀tàkà ni wọ́n ń làwọn tí wọ́n jẹ́ olórí àwọn ìgbìgà ni wọ́n máa kọ̀rọ̀ lọ ni wọ́n máa gba ìmọ̀ràn wọn fàyàkóòmù amòrò náà sí ìyálẹ́sì fàáyìn nígbà tàbí kò ń tọ́ bá tó àwọn tí wọ́n jẹ́ òmùgọ̀ ẹ̀dá àwọn amọ̀kọ mẹ́kọ àwọn bàlídò àwọn àmọ́kù wọn ni wọ́n mọ̀ wá ìdarí àwọn èèyàn àwọn làtí ọ́ wà lọ́wọ́ wọn ọ̀nà ńlá fẹ́rọ̀ ẹ̀yìn àwọn tó ti pé nípìnlẹ̀ kò sóore kẹta lára wọn wàhálà dára mìíràn ìka àtàkọ́ yìí eléyìí nígbà tó bá di pé òdodo tó bá di irọ́ sírọ́ tó bá di òdodo wàtàbẹ́ ìyàrá àwa nígbà tí kìí àwọn èso bá yí padà padà bàbá wa ní hàdà amúlò mùsà ọ̀rọ̀ kánà ní ìlú àkókò ń ní pàtàkì jùlọ lásìkò táwọn yìí فترى أن كثيرا يرؤوا في الناس وهذا الحد والعاش هم أقل الناس صلاحا أو هذا wọ́n tí wọ́n ń darí àwọn èèyàn lásìkò táwọn àwọn tó ti pé ipò àṣẹ ipò ńlá wọn bẹ lọ́wọ́ wọn á rí i pé àwọn tí wọn kéré ní dídá àwọn tí wọn ò dá tó nǹkan nínú àwọn èèyàn ńlàtẹ́ ń bẹ lọ́wọ́ wọn. àwọn tó ti pé nínú àkọọ́lẹ̀ náà sàn ìmọ̀ nítìmọ̀ ìmọ̀ wọn kéré pọ̀ máa nà lùwájú bá ní aládéyìn wà tó kọ́ ọmọdé mọ̀kànlá mìíràn tó ti lè pa àwọn tó yẹ kí wọ́n síwájú ká máa síwájú àwọn tí wọ́n bá dé nínú àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run àwọn tó yẹ ká máa ṣèwájú ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà àwọn ẹni yẹpẹrẹ àwọn ń bá máa rọ́ ọ̀pá jùlọ làwọn èèyàn fẹ́ kó lórí ipò ní ìsìn àwọn ọ̀rẹ́ jọ́ wọn tẹ́lẹ́jẹ́lẹ́jẹ́ ní ìwọ slow ètò ìgbádùn lójoojúmọ́ kò tí ẹ̀ sanwó ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bá tọ̀rọ̀ ọ̀rọ̀ sí à nítawọn ẹ̀sìn kan nù ìyàtọ̀ ẹ̀jẹ̀ ń jò mí tọ́lọ̀ ti bá yín gbà lọ díẹ̀ díẹ̀ ẹ̀tún fẹ́ padà fẹ́ nu ìyà ẹ̀tún ti ń fara yín jẹ ní ìsìn ìyẹn fáwọn tó yẹ kí wọ́n àwọn tí wọ́n bá fáyọ ọlọ́run àwọn tí wọ́n nímọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run nípa sílẹ̀ wà fún ọ̀pọ̀ bá wà lórí ìfẹ́lá wọ́n fẹ́ ká sí iwájú náà nínú ayé àkùrán ẹ̀nà akramakum inda Allahi atqakum àwọn tí wọ́n dìyàn nínú yín àwọn tí wọ́n pàtàkì nínú yín lọ́dọ̀ lọ àtìkọ́kùn ọlọ́run pè àwọn tí wọ́n fáyọ ọlọ́run gbà jùlọ láàrin yín. nínú hadith òjíṣẹ́ náà bá sọ́nà báwọn àdéhùn ọ̀sánlá nínú àti sáré mùsùlùmí náà ahmed ó ní iná àtàtà àti àlàmíyàǹtì ìwọ̀n àdáà àwọn ọdún kan wọ́n bọ̀ wá báwọn ìlàyé o àwọn ọdún tá a rí yìí ọdún ẹ̀sán jẹ́ ni báwo ló ti jẹ́ yìsọ́dà kò fi àlùkò àdìbò òkúrọ́ làwọn èèyàn máa pèlè lódodo wọ́n yìsọ́dà kò fi àkọ́ wọ́yọ̀ kọ́tàmù pé ọ̀hán inú ẹ̀ ń bá jẹ́ oníjàmbá ọ̀dàlẹ̀ ẹ̀dá làwọn èèyàn máa fọkàn balẹ̀ lé lórí. wọ́yọ̀ ìgbóná fi ya wọ́yọ̀ ọ̀wọ́n fi ya àmín ẹ̀ ń bá jẹ́ ẹni ìfọkànbalẹ̀ dandan fẹ́ káwọn èèyàn gbára lé ọ̀gàngàn náà máa pè ní ọ̀dàlẹ̀ wọ́yọ̀ ntí kò fi ya àwòwáyé bí lọ àlẹ́ mi yóò wáyé bí lọ òní ọ̀rọ̀ abẹ́lẹ̀ àwọn sáré ń bí ọ̀rọ̀ ìdílé wọn fún abẹ́yẹ̀ wọn ni wàá máa rò wáyé bíbá ìyá ìṣòro náà èwo tó nìkan eléyìí ìrè ìdìtọ̀ náà ó ní àtẹ̀síwò ẹ̀ ń bá jẹ́ òmùgọ̀ yàtàkàlàmù sí àmì àlàáńà òní yóò máa sọ̀rọ̀ yóò máa pàṣẹ ní gbogbogbò gbogbo èèyàn òní yóò máa pàṣẹ lọ́wọ́ lórí. nínú àdéhì àdéhì Jibril èdè ògùn dáadáa tó fi wá béèrè nípa àlàáńà rí ẹ̀sìn lọ́wọ́ òṣìṣẹ́ ọlọ́run yàrá tó béèrè ni pé eré òjòjò náà níjò la yí ọkàn rẹ níjò la lè fi àmọ́ òtò níjò ni wọ́n fà pèrè pé àjíǹde ti tó ànábì wa ń sọ fún pé sórí tó lè lọ́ọ̀ni wíwọ̀ ọ̀gá ti mọ̀ èmi náà mọ̀ nù ṣùgbọ́n láàfin tàwùhàgbé tó kàn àṣẹwọ́ fi hàn díẹ̀ náà mọ àpẹẹrẹ tó sì mọ̀ wípé àlùkìá náà ó fi tún lá ayé yìí ó ti fẹ́ parẹ́ ní nǹkan díẹ̀ mọ̀ nínú ẹ̀. nínú àwọn táwọn ẹbí wa sọ ni pé wà ìdá káàní ti àwọn ọ̀sìn ìṣòfàtò rò á àyìnbá sí ṣàbẹ́ àtàmì àṣìrọ̀ ìyá. ìdá káàní ti àwọn ọ̀rọ̀ gbogbo àtọ́ bá ti jẹ́ wípé àwọn tó ti wípé pọ̀rípọ̀rí wọn ìkùlẹ̀ wọn ìhòòhò ni a máa wà wọn ìrásọ wọ̀ àṣìṣòfàtò àwọn tó ti tó wọn ìrí bàtà wọ̀ tí wọ́n bá ṣe lé dúró owó sàmìnà ó di fáwọn aláṣẹ àwọn ní ń pàṣẹ fáwọn èèyàn eléyìí ọ̀dàbí ọ̀dàbí mi àṣọwọ́ fìyà àmì kálíbí yìí náà jẹ́ o nínú àwọn àmì tó ń sàmì pé àlùkìyàmà ó ti wọlé dé àti pé ayé yìí ó ti lọ síbi àwọn ọ̀dùn. lọ́dọ̀ àwọn àpẹẹrẹ èyí tó ń sàmì pé ayé ti ń lọ ó ti ń sá lọ. أن تكون تحية للمعرفة أفن توبة سلامتي أن توبة شيء فلكن توبة لنك أصل المسكين باتل أن تجي مسلمي أو مالي أو مالي سلامتي أكلاني tọ́ba yọ kẹ́ ẹ bọ́ra yín lọ́wọ́ ẹ̀sùn bọ́ra yín lọ́wọ́ kẹsẹ̀ yín kó lè bá àmọ́ àmọ́dánù pẹ́pẹ́pẹ́ láti gbà tẹ́ ń bọ́ra yín lọ́wọ́. ìmọ̀ǹgbà tí àsìkò tá a wí tọ́ba àtàwọn tó ṣe pé àjọ ń gbélé àjọ máa ń kírun lórí rí ṣùgbọ́n tó ṣe pé ọ̀ma ọba àrí àpẹẹrẹ pé mùsùlùmí ni lára rẹ̀ ẹnìkan ò ní sálámà sí lára àwọn àpẹẹrẹ tó ń sàmì pé ayé ìṣe ń sá lọ ní àtọ́ọ̀pìà ànàbọ́ọ̀dùnà làyè ṣe sàlámà ìlà àlámà ìyàrí tó ṣé làwọn àpẹẹrẹ tó dáhùn pé àlùfíà mọ̀ sí ń tó bọ̀ ó ní pé èmi ò ní sálámà tẹ́lẹ̀ kan àfẹnusí ìbámu ọ̀pọ̀lọpọ̀ àdé ìsìlẹ̀ wá lórí eléyìí abúlé ìbùnú màsàmà ọlọ́mọba ìjẹ́ ní ti ọgbà àdé ìtìwá ó lè bùsọ̀ lọ́wọ́ bá sọ́dọ̀ lọ́wọ́ àlejò ọ̀sán pẹ̀pẹ́ ìdáni aṣọ́rọ̀ ọ̀sán àti àyìnsálìmọ̀ ìrọ́jò lóhùn àlà ìrọ́jò lè láàyè sálìmọ̀ àlẹ́ ìlà àrífà lọ́nà àwọn àmì tó ń sàmì pé ayé ẹni tó sálámà sí o kò sí ní tó jẹ́ sálámà sí ju wípé ọmọ rí lọ bí ọba mà rí kò ní sálámà sí. nínú ìgbàwọ́ ọ̀rọ̀ mi ìnàbẹ́ ìrìnyàdà yìí sáà tẹ̀sílímà lọ́ọ́ sọ́ọ̀tì lára àwọn àpẹẹrẹ tó ń sàmì pé ayé òfin lọ síbi ìfún òkùnrin ni pé àwọn tí wọn bá jẹ́ ní ìta tí wọn bá mọ̀ nìkan ènìyàn máa sálámà sí. àbátọ́kọ̀ síra yìí wọ́n ní wàhálà àgbà fáwọn ènìyàn ṣáájú nítorí bí wí àkókò ti ń rìn ó ti ń tẹ̀lẹ̀ ó ń lásìkò táwọn. pàtàkì ìròyìn náà ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ènìyàn láàyè sàlẹ̀mù ìlà àlámà yẹn rè fún un fún òní sálámà sẹ́nìkan àfẹnusẹ́ńbàmà lẹ́jọ́lẹ́jọ́ wàhálà pẹ̀lú àfẹ́sẹ́nà eléyìí ó sì lòdì sí nínú àlejò àwọn àmì àfẹ́sẹ́nà àfẹ́sẹ́nà torí pàtàkì oṣù wálé jọ́ni oníkàmọ̀ òjíṣẹ́ náà bá sọ́nà báwọn àdéhùn ọ̀sánà tó pé látàdọ́kọ̀ lòdìjà nìyàtà ẹ̀ ló wà lòdìjà náà ó kàtà òmìnú ẹ̀ sì gbọ́ náà bá gbọ́. wọ́n là tó òmìnú ẹ̀ lè gbọ́ náà bá gbọ́ láíláí kàtà àtọ̀síbo àtàtàkàbò fẹ́ẹ̀mọ́ níta láyé. àníbi wa sọ pé yín kí nǹkan kan kí n jíwèé nǹkan kan fún ìdá fàǹtùmù bẹ́ẹ̀ bá ti ń ṣe sàhábà dídán ẹ̀rọ ìjàrá yín kí nìkan náà èso sàlámù àbẹ́yìnàkùnrin ẹ̀rọ sàlámù àtìrà yín. حديث عام لمن عرفت ولمن لم تعرف yálà ọmọ yẹn rí ọmọ rí owó tó mùsùlùmí jáde lẹ́yìn àmì ìdùnnú ká sálámà sí i wọn tó bá jáde pẹ́ńtà àmà rí ní kàláwà sálámà sí i lára àwọn àpẹẹrẹ èyí tó ń tàmì pé àlùkìá náà ọkùnrin tó nà nínú àwọn àmì nínú àwọn àpẹẹrẹ tó fẹ̀rẹ̀ pé dáadáa lọ́dọ̀ wá ní lòhùrù kàdìyà tìǹà àríyá ó ní pé á rí àwọn obìnrin tó ṣe wípé kàdìyà tì ní wọn ní ti ká wọṣọ sára wọn wọṣọ sára nítòótọ́ tòmátò ti bẹ́ẹ̀ náà àríyá ìhòòhò ìyẹn ní pé lára àwọn àpẹẹrẹ ìtàgùn àpẹẹrẹ àlùkìyàmà ìsúnmọ́ fòró òde mẹ́tàáyì àti àdáàlì ṣẹlẹ̀yà àwọn ẹ̀kọ́ àwọn ìlànà èyí tí tẹ̀lé àlá kalẹ̀ fáwọn obìnrin pé tí wọ́n bá fẹ́ jáde báyìí ni kó o ṣe rìn báyìí ni kó o ṣe múra gbogbo àwọn ẹ̀kọ́ ọ̀hún pátápátá àwọn obìnrin wa wọn ní ṣe àmúlò rẹ̀ mọ́ wọ́dà ìlẹ̀kàbí ló fi àṣeyá àbílẹ́sí látàkùrọ̀ àwọn ọ̀kìnrin látàrí kí wọ́n máa wọ aṣọ kò tọ́ ṣùgbọ́n aṣọ tí wọ́n máa wọ ètí ò ní bo ìwọ̀ ara wọn ni aṣọ tó ṣe pé yóò máa ṣe àfihàn mọ̀wádìnà ṣẹ́tàn àwọn àyè tó ṣe pé bọ́kùnrin bá wò láwòjì yóò fẹ́ lọ dì mọ́ obìnrin níta wípé ó sì tù mọ́lẹ̀ ká máa ṣe ìdè tó bẹ̀rẹ̀. wọ́n máa yọ̀ dìbò sátọ̀rọ̀ gbogbo tó tú láti láti bò pátápátá gbogbo ẹ̀ pátápátá ni àwọn obìnrin àsìkò náà oníwọ́n mọ sísílẹ̀ o nínú hadith òjíṣẹ́ náà bá sọ́nà lọ́rùn àléyìn wàsálà sọ pé ìǹfààní àlè náà lám àrò ọmọ oríṣiríṣi ẹ̀ràn méjì ọmọ náà ni wọ́n kò túmọ̀ sí ẹni méjì ìran ìran ìran èèyàn méjì ọmọ náà ni wọ́n ọmọ náà ni wọ́n ṣùgbọ́n lám àrò ọmọ ọlọ́run ò jẹ́ kémi orí wọn o táà nìkejì táà nìkejì ìkíní kọ́ọ̀mùn àwọn èèyàn kan márùn-ún sì yá ọkùnrin ó ti rí pé bílálà ọ̀bẹ lọ́wọ́ wọn. bílálà ọwọ́ wọn yìí ka àbùnádé ń bá kọ rẹ̀ panipani báyìí lórí àfi bí òru màálù yẹ̀rẹ̀ bó nàbí àná wọn máa kó bọ àwọn èèyàn àwọn kan nínú àwọn àfà wọn ti sí àwọn ọlọ́pàá ọlọ́pàá bó wọn kàn máa kó kó ń débà láyìí tẹ̀ láyìí rò. wà ní sáà ń kà sí ya àtàwọn obìnrin kan tó fi pé ní ti ká wọṣọ sára kàṣíyà wọn wọṣọ sára ṣùgbọ́n bí wọ́n ti á wọṣọ sára náà àríyá kùn ní wọn ẹni tó wà ní wọ́ọ̀rù kò ní wọn ti. mùmí látùn máa ìlà ní bá ń rìn lọ ìrìn wọn máa rìn bí rìn ní bá ń rìn lọ ni. wọ́n tún mọ wá kọ́ obìnrin ní náà pé àà kò tí ọ̀n bó ti lè nǹkan wọn lọ́jọ́ ó sá máa lọ sí i ó máa lọ bí odò àà ọ̀sẹ̀ báyìí ọ̀sẹ̀ báyìí ó sùn sọ ó sùn ó sọ mọ̀mí látùn náà ìlà. ànábì òkè ìdákẹ́ o ó ní ro oòtò ó náà orí wọn ẹ wò dáadáa ka àtúnyìnà tó lọ òtẹ́lì náà ìlà ó dàbí kí ràkúnmí èkọ́tẹ̀ bíi kí ẹ̀yìn ràkúnmí èkọ́tẹ̀ bórí wọn bí ó ṣe rí nù. àwọn mẹ́ta wíyìn láyé ẹ̀dọ́kọ́ nàìjíríà nàìjíríà wọn ò ní wà lójà náà láéláé wọ́n lè dín náà lè ha wọn ò sì ní gbọ́ òórùn rẹ̀ wọ́n yàn rí ha bó ṣe pé òórùn àlùjánnà làyè ń jáde ẹni tí wọ́n bá wọ̀ yóò ti máa gbọ́ òórùn rẹ̀ mímọ̀ sí ìrọ̀sì kádà wà kádà láti mẹ́lì báyìí báyìí báyìí báyìí tètè sọ ní àlẹ́ nípa nàbí sọ yìí ṣé má ti wà kọ́ ló ṣe lára àwọn obìnrin wa láti tẹ̀sán wọn lẹ́yìn tó ṣe wípé àtọ̀tẹ́lẹ̀ mi wọ̀ ìmánì fún ní lójú kọ́ máa wò wípé ó jáde lọ́nà tí ọ̀dà wọn ti máa wà lọ́wọ́ rẹ̀ tí wọ́n jẹ́ kàtà bí ẹgbẹ́ wọn wọ́n mọ̀ pé ìjáde dandan lélẹ́yìn èyí tí ẹgbẹ́ káwọ̀ tá a jẹ́ mùsùlùmí ìjà aláṣẹ́sì irú aṣọ wo ìrànlọ́wọ́ mọ̀ mò ń ti ọ̀nà kálẹ̀jì mọ̀ ń dẹ́kun ń lọ sí wọ́ọ̀rọ̀ fún àti wọnú ọkọ̀ láyìí mọ̀kà bá obìnrin kan bẹ̀rẹ̀ ah

àti àwọn ọ̀dẹ àti amúra báyìí ó ní ara ah, rẹ̀ nínú ọkàn rẹ̀ nígbàgbọ́ náà wà. gbogbo òwe ágànnì tó kú tà sí mọ mọ ní ọmọ pàǹjọ ta òye ọmọ gbọ́n nǹkan tàbí lẹ́nu ní ẹ̀rọ àbára lẹ́ka ọmọ àti náà yọ wọ́n á lè gbó wa àti lórí ìpín wa wọn kọ́ owó ayọ̀ tán pátápátá wọn kọ́ wà ní ìpín ìdíkà wọ́wọ́ àdéhùn wá sáà ká yẹn ni pé ìmúra oríṣiríṣi á rí i pé nù hadith yìí òṣìṣẹ́ náà bá kọ́lọ̀ láwọn àlè wàhálà ó ní káàsì yá sí iná ó ní ọwọ́ ìyẹn ṣe wọ kí wọ́n tún wá kọ́ lébà rẹ̀ wípé àríyá òòrùn ló tún wà kí ni tó fà á látàrí pé àkótó wọ̀ bí ìgbà tí ọ̀wọ́ sọ ni kókò transparent débi wípé ẹ máa rí gbogbo bí ìgbà tí ọ̀wọ́ nǹkan kan bẹ́ẹ̀ ló ṣe rí tàbí tí ẹ̀wọ́ sọ tó gbòòrò ara aṣọ tó kiri ṣùgbọ́n wọ́n wá aṣọ tó wá fún wọn lára pínpínpínpín ṣe fẹ́ràn wípé ìgbáyà ni eléyìí eléyìí yẹn máa ní níbi àpẹẹrẹ. لأن ثيابهن لا تؤدي وظيفة الستر أفتاني كوتا كل بعض بوي وانا وانا ṣùgbọ́n sọ táwọn ń wọ̀ kò ṣiṣẹ́ tí wọ́n fẹ́ kí ṣe wọ̀ kò ṣiṣẹ́ tí wọ́n fẹ́ kó ṣe látàrí kí ni lọ́lẹ̀ kọ́ sí àá torí ká kàn ń tilẹ̀ ẹ̀ pọ̀ jù wọ́n ṣe fàfàtìyà torí kò sí ntí tí wọ́n bá wọ̀ báyìí ẹ̀ kì máa rí ẹ̀ máa rí àwọ̀ ara wọn láti yára nǹkan eléyìí tó pa eléyìí ó dúró. أكثر من لابس النساء في هذا العصر bí àtúntò lọ́pọ̀ obìnrin tí wọ́n ń wọ̀ lásìkò táwọn àwọn náà máa fi ń táwọn ti ń ọ̀dà ni bí nǹkan bá bọ́ lọ́wọ́ wọn máa lè ṣe dákọ̀ máa mú kínní iléeṣẹ́ ò sí lẹ̀ yẹn ni pé kàtíyà ni pé káàsíyà tó ń jákàdá ó bu ara rẹ̀ ń tòótọ́ ṣùgbọ́n ìwà ara rẹ̀ ìlànà níta yìí ìdajì ara rẹ̀ ìlànà níta yìí hàtà sábà àwọn kàfàǹsìlì bìkìyà gbogbo ntọ́jẹ́ máa ra rẹ̀ látòkè délẹ̀ ẹ̀ máa rí níbi àkọ́kọ́ wọ̀ tó wá wọ tẹ̀lé lẹ́yìn àbí ọ̀gbọ̀tọ̀ ọlọ́run tó sàmì wá dára àwọn àpẹẹrẹ èyí tó ń tàmí wípé àlùkìyàmà ó ti kúnná àti pé ayé yìí ó ti ń lọ síbi àwọn kan dùn òní sí ìfọwọ́ ìyá àìmọ́ nínú yìí mùsùlùmí ó bá lálàá láyé aláàárẹ̀ gbígbà pé ó ń rí ti ń ṣẹlẹ̀ lójú ayé lójú fèǹfé bẹ́ẹ̀ lọ́nà bẹ́ẹ̀ ni yóò ti máa dẹ̀. ó sì rẹ̀ pé lásìkò táwọn ẹ̀kọ́ náà kó sàánú wa láti bí àlá lílá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló fi dìgbà sílẹ̀ láti bí àlá lílá yóò lọ sọ́dọ̀ pásọ̀ láti bí àlá lílá yóò lọ sọ́dọ̀ àwọn oníyẹ̀wò àà tẹ̀sán ló jẹ́ àlá náà àà àà àà oúnjẹ lójú àlá àà àà wọ́n ti rẹ́ ara rẹ̀ tán léèṣẹ́ ìpèsè àmẹ́bìtì kan alẹ́ kọ̀ọ̀tọ̀ pọ̀ mo rò pàtó kànú síra àwọn nígbà táwọn àlọ́ pé àlá oríṣi méjì ní ilẹ̀ tàbí mẹ́ta. àrò ìyá àpọ̀lẹ̀ à àlàtọ́dà ọ̀mẹ̀. àlàtọ́dà ni wípé o ti ń ṣe wáyé kí o ti ṣe díẹ̀ mẹ́rin díẹ̀ márùn-ún pẹlẹbẹ lọ́bẹ̀ tá à ń tún lélẹ̀. o lè jáàmù o lè wáyé kí o mú wọ́n ti lè jáàmù báyìí kò ní kàn bẹ́ẹ̀ kó wọ́n kọ̀. ó máa ń lálàá lókùn díẹ̀ kí ó ṣe bí àwọn ọ̀rẹ́ yìí tó bá lọ́la ní pé àá ó dà wọ́n púpọ̀ tó ju ìdí àmìlẹ̀ lọ sílú àlágbà wọn àlàkó dáná àbí kọ́ńtrákì ká ló ti ẹ̀sìn nílé tipẹ́tipẹ́tipẹ́ wọ́n wá lálàá pé kọ́ńtrákì ń tètè abọ́ sí lójú àlà àlàkó dáná wọ́n lálàá pé ọ̀rọ̀ wọ̀nyí ẹnara wo inú ìjẹ̀rí àìsàn yóò dá padà yóò sọ sí ẹ̀lọ́dún kan yóò kéde yóò sọ wàhálà lórí ẹ̀lọ́dún kan ìṣòro èyí tí Yorùbá náà sọ pé ń gbé àlá lórí ti ń dunú ọtẹ pàmẹtẹ rẹ wọn náà ọtẹ pàmẹtẹ rẹ ni òbí yẹn bá tilẹ̀ owó rẹ lójú ayé ni ó fi wẹ́ lọ ọdún kan ló fi wẹ́ lọ lọ́dún kan bá wà lọ tó ọ̀bà wà rẹ̀ tó ní tó nígbà náà ó lè ná ó sì lè fi ṣe àfẹ́ tó ní pẹ́tọ̀ gbọ́dọ̀ bá ní ọwà ó owó rẹ ọdún kan ló ti lọ ní ọ̀rẹ́ tó ní mo ti bọ̀ ọ́ ṣe sàárà àti mọ́tíláṣí báyìí sàárà lọ́wọ́ ẹ̀sán lọ́wọ́ fẹ́ ni àdìsí bọ́ ọmọ owó rẹ ètò bá ló ń fẹ́ méjèèjì lọ́wọ́ fún un olè tó ṣe láàpù mi lọ́ba àwọn àfa pé bíyàn bá rówó rí kí ètò dáa ni kéèyàn ogún ni àti kéèyàn ọ̀rọ̀ fílẹ̀ àti àwọn àfa àtàkùn pé a wàhálà bẹ́ẹ̀ ọkọ̀ ọ̀gá wẹ́rẹ́wẹ́rẹ́ wọn wulẹ̀ mú ìgbà tí wọn sọ pé àwọn ènìyàn ni orí nǹkan ọmọ ìyá rẹ ni akọ ọmọ ìyá rẹ náà ní bá ń bẹ léde ewu náà bọ ó gbìyànjú tó ti lórí àti bí òtẹ ní ní ìtọ́jú sọ̀rọ̀ bá rí nǹkan rẹ náà tó bá fẹ́ pàpàlà ọba mu ni. mọ́tà nìkan ló jẹ́ pé tíyàn bá rí nǹkan bẹ yìí gbọdọ̀ yé tọ́ ọba wá he ó ti tán àti ibi pé títí títí tẹ́ni tó ni ó fi dé òfin ìlẹ̀kùn náà fúlẹ̀ rẹ̀ ọ̀gbẹ́ni ìfúlẹ̀ rẹ̀ tọ́ ọba ti he ẹ̀ńtọ́ ni ọkọ̀ dàrí nǹkan rẹ̀ ńgbọ̀ bá yá iye ń gángan ọlọ́run kan ìmú lásìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò mọ̀ dájọ́ tọ́jà má rí nǹkan èmi lẹ́yìn tí wọn wà á mọ̀ dájọ́ tọ́jà má kìí ṣe ní tí a máa ń rò fáwọn aríyẹ ọ̀kan pọ̀sí ọ̀dà tó lẹ́ pé táwọn ń tèlò lè lọ́dọ̀ wá ń bí kì í tó lè nu òṣèré àìsàn kátó lè pe nǹkan ní sẹ́rẹ̀kọ̀ aláàtì láwọn nǹkan tó pọ̀ mẹ́ yẹn pé àkàbò máa lè lè gẹ́rì mínísírìzì mísìlè yìí tọ́ba tó wá mú náà aláwájú lọ fún fíà yọ̀ọ́ ayọ́ kẹlẹ́ kẹlẹ́ kẹlẹ́ kẹlẹ́ ó sì ra mú nǹkan oní nǹkan ó sì máa jáde kẹ́lẹ́ kẹ́lẹ́ kẹ́lẹ́ ṣùgbọ́n tí a ti hàn á kó sójú títì ìwọ náà ò fi sínú ẹgbẹ́ nínú sójú títì náà máa ń tọ́jú owó sí yóò bẹ̀rẹ̀ ní wípé arọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń rí sẹ́ẹ̀tì rẹ̀ tó bá ti rí sẹ́ẹ̀tì rí sẹ́ẹ̀tì fọlọ́ wọn adékẹ́ tó ní ó pè àbí òtí ẹ̀ pè gbìyànjú kó o fi lè lọ́wọ́ kódà náà bá kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ gbìyànjú kó o fi lè lọ́wọ́ ẹlòmíì ó bá ti rí sẹ́ẹ̀tì báyìí yọ kàrà bọ́ sí kọ́rọ̀ ọ̀dẹ̀ kan ní yọ lọ sínú bàbá yìí yọ kàn ní ọlọ́run ti rìn. èyí tí wọ́n rí títí mà bẹ́ẹ̀ lórí pèpè ọ̀wọ́ ni àlùfẹ́ tí wàá kàn ní ọ̀wọ́ ní lọ tó ní lọ kéèkì alákòjá bẹ̀rẹ̀ lọ́wọ́ bá ilé yìí ó kù díẹ̀ káàtó ó ń fẹlẹ̀ ní tòótọ́ ẹlòmíì yóò ti fi àwọn kóòdù kan sórí nọ́mbà rẹ̀ kóòdù kéwì wọ́n kà lọ bá ọ̀rọ̀ dànù one thousand one thousand one thousand báyìí wọ́n bá fúláàjì ẹ̀ dànù ọlọ́jẹ̀ nítorí ọba rí fún ìkóni bá tó ń fóun lè ṣe wàhálà lórí ẹ̀ náà lẹ̀lé sílẹ̀ olóore náà sórí olè yóò sọ́dí tẹ̀sán wọn padà kàn ó jẹ́ pé àhà ah, sí nǹkan òdì mọ́ ẹnìkan orí fẹ́ tó fẹ́ pé ó ń fẹ́ wá gba ní à ah, ẹ wò ó àdúrà náà jẹ́ kí n gbé fún yọ̀ àkọ́kọ́ orin tí màá kọ́ nínú jánúárì náà jẹ́sí jẹ́ àkọ́kọ́ orin tó wọ́n kọ́ ní jánúárì náà. orin kọ́nà aburú ni torí nǹkan oníjìnnì iṣẹ́ ń pè lókùtọ̀ ẹni nǹkan gbọ́ bóyá owó ni dúkìá ẹnìkan tó gbọ́ tó ni táà mẹ́ni tó ní. ìjọba nǹkan lórí ẹ̀ bá lójú ẹ̀sìn tó bá ti kọ́kọ́ rí wọn ọ̀kọ́ na bíánú pọ́ọ̀tù ló wà lórí kí ni àwọ̀ pọ́ọ̀tù tó kù panu dé dúdú mi tó bá ìtìjú kọ́ mi owó tí wọ́n bẹ́nu rẹ̀ ọ́ kà kìló ni domination wo ni tí one thousand five hundred ní fifty naira ni ọmọ ògbélé mi nígbà bá wà mọ̀ tán ọ wà padà síbi tó ti rí immediately ọ gbọ́dọ̀ fẹ́ ó sì padà síbi tó ti rí immediately owó kẹsàn ní onígbà kọwọ́ oh, ní owó kẹsàn ní owó àdìsọ pé one hundred thousand pẹ̀lú àárí rẹ o rárá o ìdìbò ní ọ̀nà ọmọ ẹ̀ ní ọ̀wà kílẹ̀mù rẹ̀ owó kẹsàn ní ẹ̀ńdà ní ọwọ́ àgbà rẹ̀ ó di pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lásìkò ọ̀run bá tó dúró fẹ́nu ọ̀nà náà kíláàsì ẹ̀dá kan arówó sáré o ẹ̀ńdà kọwọ́ ní ọkọ̀ ọ̀dà mi o láwọn ẹ̀yìn tó bá fún o ó ti bá wọn táwọn ìbá máa ń pé yọ sí tọ́ba rẹ̀ ń tó ní pípa èmi mo ní èlò ní níbo lẹ kó wùn sí tọ́ba tó tọ́ba mu èlò lẹ wá kó bẹ̀ kó tọ́ba mu láti tọ́ tó ti bá mu kò sí nǹkan kan ti pé tọ́ owó yìí ní ọ̀pá rí lọ. ìlú ìsáǹtì láti lò ní ayé tébà mu mo ń lọ sí máàdì ìjọ kàtà yẹn àwọn àdìyàn arọ mi mo dúró dúró dúró yẹn lọkọ bá dà ó ti máa fẹ́ fún wọkọ̀ kẹ́kọ̀ọ́ lẹ́nu ara mi gbogbo lẹ́nu gbogbo nítorí ẹ̀bẹ́ ọlọ́kọ̀ ní kọ́ba ìṣẹ́wó máa fi sínú àpò àkápò ní tìlú òun wà bọ́ọ̀lẹ̀. nígbà máa dé máa dùn fún afẹ́ràn ọmọ kan ní jíjẹ ọwọ́ ajẹ́ ọmọ tó rí nígbà tí owó ń bọ́ọ̀lẹ̀ sí ẹnìkan yóò ní àà ní ẹnìkan yìí nǹkan kan lẹ́yìn yìí bẹ́ẹ̀ ti ń lọ ìyàwó mi lóye o àwọn tó nílé ewúrẹ́ yìí kì í ṣe nínú àdúgbò ṣe nínú àdúgbò ṣe nínú ìgboro lèyẹn ti máa rí wẹ̀ nínú pápá nínú agbègbè lèyẹn ti máa rí ìwọ̀n ewúrẹ́ tó wá kàn wọlé wọn ní àti ẹ̀mí tó ní ó kàn tẹ́ láwọn ẹ̀rọ mi ni ọwọ́ apá àbọ̀ wá kàn ó dédé léyìn níta bá débẹ̀ yẹn wípé àlọ́ oríṣiríṣi lọ́wọ́ ìyẹn lè lálàá lójú ọrùn kó lọ́ọ́ lówó yẹn ọba lówó yẹn lójú ọrùn má wulẹ̀ borí lójú ayé náà ó fi jẹ́ pé wàhálà rẹ lórí mi. wọ́n gbọ́n tó bá ti lè já àlá tó dáa pátá léèyàn bá ti là ó ti alhamdulillah wà lè dènà fìlà dènà fìlà ọlọ́run ìmájọ ọmọ lójú àlá ní ìkáwọ́. wọ́n á má sọ fẹ́ni kankan àfẹ́tọ́ bá ní ìtẹ̀sí ẹni nífẹ̀ẹ́ mi dáadáa nìkan nìkan ọ̀sọ̀ fún. kí ni olùjẹ́ ọsọ fún yàn ni pé kó lò dé àná fi máa tó gbogbo táyà bá ti wípé ah, ọlọ́run ti ń sáànù owó rẹ̀ ń yọ ju tẹgbẹ́ lọ owó rẹ̀ ń lọ òkè ju tẹgbẹ́ lọ òun máa fi kìtà rẹ̀ kìtà ni pé yàtàmọ̀nàwò náà zàwà nàfẹ́rì kàmíà náà orí owó rẹ̀ lè kọ́ bọ́ lọ́wọ́ rẹ̀ yóò máa ṣe mú lè kọ́ bọ́ lọ́wọ́ rẹ̀ lè kọ́ kàn tó múlò lẹ̀ kọ́ kàn kú kọ́ kàn kú kú lójijì ìdúrà sàmìyàn ní ìtàmọ́ ẹ̀ lọ́gbà hákàbù yẹn ní bí wọ́n ti pa ẹ̀sìn mẹ́tò dáadáa lọ́ba wọ́n fẹ́ nípa bá rí pé ẹni nífẹ̀ẹ́ lè nínú nífẹ̀ẹ́ lè dáadáa kìí ṣe ọ̀rọ̀ rò kìí ṣe ọ̀rẹ́ ojú ayé ní kọ́ sọ fún ọ ọ̀rẹ́ tó ló kí ọ̀rẹ́ mi dìbò lé tẹ́tí ìbá wá sùn ọ̀ lálà nǹkan wá lójú àlá ọ̀dà mọ́tàlẹ́ káàkiri lójú ọ̀sẹ̀ bó ti lálà ní àwọn bọ̀dẹ̀ láàrin ní ẹ̀ṣẹ̀ tó ń rẹ̀ bí fẹ́fẹ́fẹ́ lápá òjò òjò sí náà fìlà ọlọ́run wò ìtumọ̀ lójú ọ̀nà yóò dáa lọ́ǹtà náà mẹ́jọ tẹ̀lé dúró lójú ayé o wọn wà ní ìsọfẹ́ nìkan kan ìyàwó rẹ̀ òní sọ bá mi rẹ̀ yá mi rẹ̀ ọmọ ẹ̀ òní sọfẹ́ nìkan kan wọn ò bá ti sọfẹ́ nìkan ojú àlá mìíràn ní ọmọ ṣùgbọ́n àwọn àlá mi lọ síbi wípé àlá eré àwọn eré tẹ́ ẹ sí kẹ́ tó ń sun ọ̀rọ̀ yìí tẹ́ ẹ sọ pátápátá eré tẹ́ ẹ wò lójú sí lójú sí tẹ́ fídíò tẹ́ wò kẹ́ tó lọ sùn ọwá dójú àlọ́ wa fi ńlá là ní ti ń lórí rẹ̀ ńlá káyọ̀ rẹ̀ náà ní lọ́ọ̀lá àwọn lójú lójú oorun níta bá dé bẹ̀yẹn ni wípé síkùrú ìyá àlùmọ́kùnrin àlàfíìmù nìyí bá dá bí ìgbà kọ́lá bí ìgbà pé nǹkan ń ṣẹlẹ̀ lójú ayé bẹ́ẹ̀ gbẹ̀lẹ́ òní yóò ṣe rí eléyìí náà nínú àwọn àmì ìfúnpà kọlẹ pé adé ìsìn lọ síbi ìfọwọ́kànlẹ̀ àti pé àlùkìyàmà oṣù tó òlélẹ́yìn òní ọba nínú àdéhùn òbíṣẹ́ láwọn bá sọ́nà bá wọn àrí ìwọ̀sánná sọ pé ìdàkárọ̀bà zamani lábùkákà رؤيا المسلم تقبل وأصدقهم رؤيا وأصدقهم حديثا ورؤيا المسلم جزء من خمس وأربعين جزءا من النبوة أنا بني إذا اقترب الزمان tó bá di wípé àsìkò kan yóò parẹ́ tọ́ba ti kọ́ bá súnmọ́ láǹkàkà ló yẹ mùsùlùmí lẹ́kùn lérò aláti mùsùlùmí tọ́ba lá òní fẹ́ ìṣirọ́ kankan bẹ̀ wọ́n aṣááfin lóòyà ẹni tí àlá rẹ̀ tí wọ́n wà ajá tó lòdì jùlọ omi aṣááfin àlééfà ìfúnná máa ń ṣòdodo jùlọ ní àlá rẹ̀ ní ọ̀nà ajá tó lòdì jùlọ. wọ̀rọ̀ ìyá mùsùlùmí bẹ́ẹ̀ ni kí mùsùlùmí ó sùn kọ́ lálàá juz'un abala kan lọ́jẹ́ min hamsina min hamsin wa arba'ina juz'an min an-nubuwa one over forty five kò ìyá ìlú ọlọ́run ẹni àmàkù ìfọ́nbálá olùyọ̀ ọ̀jẹ́ mo rò pé ibi ká kò dúró lónìí nù ọjọ́ mẹ́jọ lọ́gbà ọlọ́run bá a kò máa tẹ̀ síwájú bí ẹjọ́ mẹ́jọ á kàn ra tamáàmù nínú àwọn àṣìrọ́ọ̀tù fún àti tó gbọ́rọ́ ká láǹfààní láti gbọ́ síbi alikoboro ọlọ́run kọ́kọ́ wọn ju ọjọ́ méje lọ. ọjọ́ méje a kọ́ nípa nínú àwọn àpẹẹrẹ ńlá olùdókòwò ẹ̀ńtà kàrí ìṣẹ̀dá tó wọ̀ ṣẹ̀dá. oríkèé nìkan fi ṣe rédíò olùkẹ́ wà lórí rédíò amadé àdẹ̀mí gbogbo ẹ̀rí tó wá ń bẹ̀ pátápátá ní lóde ìfúnṣì oníkèé bẹ́ẹ̀ o tún ní ìfúnṣì ìjọ́ méje lọ́mọ ìlú ọ̀hún. àwọn nípa ìpadàbọ̀ àmì lára àwọn tá a gbọ́dọ̀ náà nígbà gbọ́dọ̀ yìí lára àwọn àpẹẹrẹ ńlá ló ń tà mí pé àbíyá máa ti fẹ́ tó lọ́wọ́ ó kàn ń gbàgbọ́ àwọn ọmọ rẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ ọ̀la ìlà ìlà ń tọ́sí. أجل قبل جزاكم الله خيرا جزاكم الله خيرا ومرتاز وعليكم ورحمة National Democratic Party ìyáàdì òṣòjọba òṣòjọ lórí bóyá ìyá ẹgbẹ́ wa níta ní ìjọba ọmọlá tó wà fún ẹ̀yìn síwájú kí á tó máa ka ilé lọ àtọ̀rọ̀ àforíjì ní ọwọ́ àwa tí a ti ń gbé ìrìnàjẹ́ ní ìgbé lọ sí àlàǹfààní àti ìkàìgbé ìlú wa. Ìgbà ní pẹ̀lú òkú ọlọ́run á ìwà nínú ìlú wọ́n ti kà ní ìgbà yìí lápá láti ka àwọn ìlú àwọn ilé ìjọ wà níwájú wa lè láti nà ní ọlọ́run ká ló ń sọ. ìbéèrè alákọ̀ọ́kọ́ ní ọ̀rọ̀ nípa ìbò yìí ẹni tí ó yẹ kí mùsùlùmí ọmọ ìbò bí ọkọ̀ sí náà ní mùsùlùmí بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله kọ́nà nǹkan kan oníbèrè ní lẹ́sìn rẹ̀ ìbò dídì kọ̀ọ̀tọ̀túnà kọ̀bá ìlànà bá a ti yan aláṣẹ àbí àlééfà mu nínú ìṣẹ̀lẹ̀ Islam kọ̀ọ̀tọ̀túnà nínú ìṣẹ̀lẹ̀ Islam yìí pé àwò talẹ̀ntó nínú àjò talẹ̀ntó bẹ̀rù ọlọ́run jù talẹ̀ntó jẹ́ nínú rẹ̀ jù tó bá ti ráwọn nǹkan mẹ́sẹ̀ táwọn lára rẹ̀ ìdàgbọ́n ní àná yìí nínú ìpolú. Ìrẹ́jẹ́ bíi situation tá a bára wa lórílẹ̀-èdè yìí. Sábàlá fẹ́ lo tẹ̀lé àní ìsìnkú sọ́nà tá a lè gbà kó tí tá a fẹ́ sákí ju abẹ́ kádìgbò káyọ̀ ẹni tó bá wù wá lọ. Ẹ̀rọ fáwọn kí ń yàn àwọn tá à ń yàn wọ́n ń yàn fún àgbègbè láwọn là ń yàn. Ìwà rẹ̀ ní ẹlẹ́kọ̀ọ́ tá a lè sọ pé ẹni rẹ̀ wá lélẹ̀ ẹni ó ti ẹ̀rù pẹ́ ní ẹlẹ́gbẹ̀ẹ́ gangan lórí ẹ̀ ń dìbò tó sábà lọ dìbò á lọ dìbò láníyàn pé tó àríyá ẹsẹ̀ gbọ́ sí mi àríyá àwọn wò là ń dìbò fún mi ta ló lùbẹ̀rẹ̀ ọlọ́run nínú mi ta lẹ́lẹ̀ fún ọlọ́run nínú mi ta ni tí ń débẹ̀ sí èyí dàpẹ̀dà ń bọ̀ wá débẹ̀ kò sí máa ọlọ́run lè ta ní alẹ́ rẹ́ mi rẹ́ màá máa ní láníyàn wípé ọkàn á máa fi ọkàn kọ́ ọkàn ńlá máa fi kọ́ torí bí eh, ìtàn àwọn àbáni ìsọ̀rọ̀ yìí lónìí nínú sọ́dọ̀ tó lùmọ́ ayé dá ànábì mọ́tò àti ọlọ́run àbí ọ̀dẹ̀ pípọ̀ ọlọ́run kẹ wàá bẹ̀rẹ̀ mọ́kọ́ dáta lẹ́sẹ̀ kàdáda aláwọ̀ lágùn ní ẹ́ ń bọ̀ ní káwọ̀ ìlú táwọn òmìnira wà á àwọn òmìnira ní ọ̀dẹ̀ ńlẹ̀ nínú bá kó bẹ̀ báyìí wọ́n rún wọ́n rún á tẹ́gbọ̀tẹ́gbọ̀ ní wọ́n bẹ̀ lọ́ọ̀ ẹ bá wọ bẹ́ẹ̀ borí ìmọ̀ akọ̀dálẹ̀ ẹ máa wá bìyà rẹ̀ jẹ́ wọn ogójì ọdún ní àfihàn wọn ti ń wọ́ wọn kò padà lẹ́yìn wọn tó bára wọn lẹ́yìn wọn sọ pé ìlú ọmọ ìsírẹ́lì ìlú ọmọ ìsírẹ́lì kìí pépé wò wọn tà ń lọ ní òwe ní ẹnu wọn tà ń lọ ní ìtọ́jú ọmọ ìfẹ́ nígbà àwọn èdè lọ́wọ́ ti darúgbó ìtọ́jú arúgbó nígbà àwọn èdè lọ́wọ́ ti kú. tó yẹn ni wípé á gbìyànjú láti débẹ̀ wọ́n sábà wá dìbò fáwọn èèyàn kárí wípé àwọn káàkiri pé eléyìí tested and trusted na tested and trusted gbogbo ẹni bẹ́ẹ̀ gbogbo wọn kojú ayé mi wọn èdè lọ láti débẹ̀ tàbí ìjọba rẹ wípé ah the trusted and the tested kókó lọ́nkọ́ tà lọ́wọ́ ẹni pé ìpìlẹ̀ rẹ̀ ti gbé kọ̀tọ̀ sínú ká dìbò yàn yàn kọ̀tọ̀ sínú ọ̀nà bí ilé oríṣiríṣi náà máa ń gbà yẹn ní ìṣẹ̀lẹ̀ Islam bí ìmọ̀ ọkọ̀jẹ́ wípé ẹ̀ńkọ́ jẹ́ olórí lánàá kókó di pé yóò kù oníyọ̀kan wàá wo talẹ́ńtì tó jẹ́ ní ọlọ́run talẹ́ńtì tó páyọ̀ ọlọ́run jùlọ ní àwọn tẹ́ńbẹ́ ńlẹ̀ oníyọ̀wà àfà yọ̀wà àfà kalẹ̀ lẹ́yìn tó bá ti dúró rẹ̀ láwọn èèyàn yóò máa jẹ́ wà níbi ìlànà àgbègbè kó n bá ti kọ́ ìgbẹ́jọ àìlèfà lẹ́yìn ẹgbẹ́ òṣèlè tẹ́ ọ̀gá kìlà tó ń àwọn bá kìlì kọ́kọ́ jáde láyé ló ti wò wípé á kò sẹ́ni tí mo rò kó lè di ipò yìí mú tí n bá lọ tán ju náà lẹ́yìn tó ti mú náà rò lọ́kàn ara rẹ̀ ó tún wá pa àwọn ẹ̀bí mélòó kan pé alẹ́ fún mi nínú àrùn tí n bá lọ lè di ipò yìí mú mo rí wọn rò á ẹ̀kọ́ yẹn lọ́nà kódà ńgbà tí ọwọ́ ni wọ́n kọ́ sínú rẹ̀ pé tọ̀ ẹni báyìí ni mo yẹ gẹ́gẹ́ bí àlééfà tí ń bá lọ sáwọ́ ó wá sọ àwọn ọ̀rọ̀ kan sábẹ́rẹ̀ pé tọ̀ ìyọ́ náà bá wọ̀ ìtí mo rò ń pa ó náà rò ní o tó bá rí bí mo ṣe rí tó alhamdulillah tó bá rí bá mi tó ọlọ́run ti di mí o mo náà rò tàbí ká fi ọ̀rọ̀ yẹn sọ́dọ̀ àwọn àádùn ṣòro àádùn ìhálí wọ̀lẹ̀ àtìlẹ́ gbàtí wọn lórí ìrún bí títí ń kásùnbà kò kú lójú ẹsẹ̀ lọ́dọ̀ tí a yan àwọn mẹ́fà kan tó tọ̀ ẹ lọ jíròrò láàrin ara yín ẹ wọ ẹni tó bá yẹ kó jẹ́ àlééfà láàrin yín ẹni àwọn ń pè ní ààrẹ àbí wọ̀lẹ̀ àtúnlẹ̀ àtúnlẹ̀ wọ́n tẹ́ máa ń sùn máa yẹn sì máa ń dì àwọn afọbajẹ́ tó àwọn ìlànà tó tẹ̀lé àtọ̀gbẹ́kalẹ̀ nítorí sáà ń lómi dípò tó lóyún bẹ́ẹ̀ ní ìpè mùràtà àwọn tí wọ́n jẹ́ ní ọlọ́run nínú saudi ò lè àkàmù bàbá àlùbàsàn ìsìn akọ̀ ńbẹ̀bẹ̀ ní òdì kejì àbíbí kẹta ní wípé sẹ́kílà náà bí a ṣe ń yan ìmáàmù ńlá bá ń lò níbi àwọn tí ń bí aṣáájú ní ọ̀pẹ̀ pé ìlànà bí a ṣe ń yan ìmáàmù iná ló yẹ ká lò níbi ìlànà ayé torí kàwé bá tẹ̀sẹ̀ wọlé ẹ̀kọ́ ọjà kàlífà ó ní pé níbi ẹ̀sìn ọlọ́run eré lànàbì yọnu sí fún akẹ́kọ̀ọ́ di aṣáájú níbi àlàáhàn rẹ ayé náà ìwọ náà lọ ẹ̀kọ́ ọjẹ́ ìmọ̀ láti kò ta náà kọ́ ọ̀pọ̀lọpọ̀ àfáà náà ló ti di dàkúdà nítorí ajé àmọ̀ sábà tí a ń borí lọ́wọ́ tí a ń ká orí má lọ́wọ́ àbá tí a ń bá nǹkan ọmọkùnrin lọ́wọ́ rẹ̀ tí lẹ́yìn wá àwọn àti ìwájú ìwé ti dàrú ó lọ́n kó gàdùn ní gbogbo ẹ̀ lọ́wọ́ ìlànà dídìbò dídìbò yànnà ọ̀gbá ìsìlámù ọ̀rọ̀ ìsìlámù. wọ́n ní àwọn wáyé tí wọ́n kọ́ lọ́nà kọ́lé ní àtúnṣe àwọn ọ̀sán. kí ni àtúnṣe àkọsí àwọn tí àwọn wáyé kan bẹ̀rẹ̀ ní oríṣiríṣi àwọn ìlú tó wọ́pọ̀ nínú àkọ́lé ìṣẹ̀lẹ̀ tó ọlọ́run ọ̀sán náà wà èmi wọn sọ pé nọ́ọ̀nù ẹgbẹ́ kò sí nǹkan kan bẹ̀ tí wọ́n sì fi díẹ̀ sí ṣùgbọ́n ìtọ́ dáa jù omi lọ́ dáa jù tó nìkan ló mú lásìkò táwọn yìí ẹ má gbóná omi mímu kò ní sàárẹ̀ o tó bá sàárẹ̀ yọ ọmọ yìí omi lọ́ dáa tó ń bá lẹ́nu ìdó nǹkan kan ń pa wá díẹ̀ díẹ̀ ni wọ́n lù bẹ́ẹ̀ lọ́wọ́ bákan náà kọ́lọ́kọ́ bákan náà kọ́lọ́kọ́ ẹ bá kọ́ sí lára èèyàn lè mú torí nǹkan ń sọ ní pé kò sí ní tó lè mú ìyàn léra kò sí ní tó lè jẹ́ kéyìn tó lè kàn bí ọtí kò sí lẹ̀ wọ́n ti gbogbo ẹ̀ lọ omi omi rárá àwọn tó dá agbára jùlọ yìí. ló àti ẹ̀tọ́ bá ti tí ọ̀gá gbogbo ọjà àwọn àtúrà tó ní wọ́n sọ fún mi kàkà gbogbo ìgbà ló ń sẹ́. ẹ̀tọ́ wá jẹ́ sí pé ọ̀gá àgbà pé ìka fún ìṣẹ̀lẹ̀ tí ò lójú ọ̀run. wọ́n ti sáré sáré báyìí nínú àgbòrí àpẹẹrẹ lágbèjú ìpè gbígbé ìlú wa ẹ̀tọ́ lálà fún wọn nà ó lójú ọ̀run. wọ́n ti ti jí báyìí lọ́ ó jí lójú oorun wọn bá pa lójú rẹ̀ ìbéèrè tábìlì ni pé ìgbà tí wọ́n lò sùn kí lóun yòókó tó sùn ǹjẹ́ o ṣe àbùká àbùkọ tó sùn yìí ǹjẹ́ o ṣe àlùwà láwòrán kọ tó sùn yìí ànábì ní tọ́hìrò àdìr àdìbà àwọn ará yìí ẹ máa ẹ máa lákẹ́ ọlọ́run yẹn mọ́lápò kánà mọ̀láìka yọ ọ́ yẹn ti fi ọmọ sọ kábírú kàkọ́ òfin yẹn débi lórí mi. nínú àdé ànábìdẹ ń bá káyà méjì tó parí kúrọ́sì nígbà kọ́ra méjèèjì ń ti tó kílẹ̀ ọjọ́ ní òfin náà òun ló ti ń bẹ̀ wá ní ńlọ lójú ẹ̀rọ mú èsì ìta ọlọ́bẹ̀ ó ṣe kankan bẹ̀ ó ṣe àdìkáàrò mi àwọn tó ti kó tó sùn ọkọ̀ sọ́dọ̀tì mọ́lìkọ̀ ọ̀kà ọ̀kà àti sàmbẹ̀ ọ̀kà borí bẹ́ẹ̀ lọ́nà kan fọ́ọ̀lọ́ ọ̀kà fọ́ọ̀n lé ọ̀kà lọ́lá tó ọ̀kà yàtọ̀ lè borí sí kúlẹ̀ àwọn ọ̀bẹ̀ náà ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ́lá ìṣòro àlọ́ ọ̀kà kankan bẹ̀. kódà ń gbọ́ ọ̀gá oúnjẹ sọ́dọ̀ ó fi para fò sí kankan bẹ̀ wá lọ sùn ọlọ́lá kó tó tẹ̀lẹ̀ lélẹ́yìn kéde ńgbọ̀ bá tẹ̀lẹ̀ tán ó ti prevent ó ti dá òdò ààrẹ lẹ̀ ó tó di pé yọ tẹ̀lẹ̀ ìdìbò yẹn wọn á lálàá ńgbà wọn á di wọn á di tí wọn ti nà mí lóṣù wọn náà sàtìkà bò tó ó sì àtẹkárò ju ẹláwẹ ká tó lè jàre ọjẹ gbẹgbẹ tó bá jẹ́ pé yàn bá wá ṣe é fọwọ́ àtẹlẹ ọwọ́ àdìjọ́ ọlọ́run tìrìpìtì ìbá ti wí pé ó ṣe é tó wá ṣẹlẹ̀ ń látàrí kọ́ wá ṣẹlẹ̀ ń kì bá ṣẹlẹ̀ jù bá ń lọ kì bá ṣẹlẹ̀ lójú ayé ìwọ́n bí o ti ní wọ́n tó ti lù ọ́ náà mo ò ní lù ọ́ lójú ayé máa nílùú lójú oorun tí ọmọ wọ́n ti fi ọ̀dà ní ìdílé ọmọ dé irun rẹ̀ àti tí ọmọ dé lọ sí bábà nípa obìnrin mùsùlùmí ó yẹ kó máa ṣe ọ̀pọ̀ irun ni ó kó di irun kó ṣe irun kó ṣọ̀pọ̀ ní pàtàkì jùlọ tó bá jẹ́ obìnrin ó ti jẹ́ ìyàwó ṣùgbọ́n èsì èsì ìgbéyàwó kó lọ́ máa ṣe rìn mọ́kọ̀ gbọdọ̀ tàbí rẹ̀ síta tó mùsùlùmí lóbìnrin èèwọ̀ ni kò gbọdọ̀ parí bí a fún là lórí ka bómi ò lè gbé ọmọ rí ìmọ̀tò ní pé kó ṣe lọ́kùn ọba tí a kọ̀ tọ́ náà yá àti máa fi jẹ̀lẹ̀ lábàá ní ọdún tó rẹ́sẹ̀ nípa tó gbọdọ̀ rí ọ̀tọ̀ rẹ̀ àti tó àká rẹ̀ wọ́n ní kí ọmọ ní fẹ́ yàwó bàbá rẹ̀ lẹ́yìn pẹ̀lú ọmọ àpapọ̀ ìdàgbàsókè. ẹ̀mẹ́tẹ̀ ha àwọn ìwà àjà ìgbéyàwó kò sí ìkan wọ́n sì ń tóbi lọ́pọ̀ wọ́n sì ń bẹ́lẹ̀ kò sí ìkan wọ́n tọ́lọ́ ń tẹ̀sí sàmú kẹ́kọ̀ọ́ máa dúpẹ́ tọ́lọ́ ṣèdá mi wípé èèwọ̀ ni pẹ̀lú àwọn ááyà náà lọ́sọ̀rọ̀ àmì àgbàpọ̀lé wọ́n látàǹkì ìṣòro náà náà kà á òkú bí nàìjíríà ọlọ́run èèwọ̀ ẹ̀ gbọ́dọ̀ dáwò ìyàwó kékeré tí wọ́n bá ti láti wá fẹ́ràn náà wọn ò tí ì fi dúdú oṣù mẹ́fà lọ ní lọ́dọ̀ rẹ̀ nígbàdí wa náà wọn kó káwá dẹ̀yìn ẹ̀ lẹ́lẹ́ inú mi o wọ́n dẹ̀yìn ẹlẹ́ inú mi o èèwọ̀ ni gbọ́dọ̀ fẹ́ ìyàwó bàbá yìí wọn èyí sì tóbi lọ́kọ́ ní ìṣẹ̀lẹ̀ ìsìlámù ìbú wa wọn fẹ́ ara o ń tó bá wù ú fẹ́ o lè fẹ́ tí o bá ti wù ú ní o lè o máa rì sí bí òun ó fi jóná nígbà tá a bá rẹ ti lọ àtúndò nìka ọ̀tẹ́ lẹ́yìn òun ti parẹ́ nígbà tó kọ àwọn kọ́tọ́ ti kú tòbí ọba wa tẹ̀ ẹ̀fẹ́ yọ tẹ̀ wá lọ rìn yìí tó lòun ń bá gbà èdè tó yá lóye òfin lẹ́ńlẹ̀ wọn á tu lóko nílẹ̀ yorùbá wọn kà gbé agogo tó bá wọn gbé tó bá rí pé ilé fẹ́fẹ́ wọn kà gbé agogo lórí mi ó ti gbà ilé mi ní ọ̀fẹ́ mi ní obìnrin ló pin ìṣẹ̀lẹ̀ ìsìlámù obìnrin ló jogún ni ẹ̀sìn tó wọ́n wà fún iná ogun ní ìṣẹ̀lẹ̀ ìsìlámù ìṣẹ̀lẹ̀ ìsìlámù ló ti dáadáa fóbìnrin yìí yálà ó gbé ọmọ àbọ̀jẹ́yàwó àbọ̀jẹ́yà ìṣẹ̀lẹ̀ àbọ̀ ti dáadáa fóbìnrin yìí. Thank you irú aládùúgbò báwọn ọyà lọ sọ́ra ó máa rí ìgbìmọ̀ ọlọ́run ojúṣe náà bá sọ́dọ̀ bá wọn sọ́nà sọ pé wallahi la yu'minu wallahi la yu'minu wallahi la yu'minu ẹ̀ẹ́mẹ́ta là lẹ́yìn iṣẹ́ wà láì ó ní mo fọlọ́ ń bọ́ra kò gbọ́dọ̀ ń lọ mo fọlọ́ ń bọ́ra kò gbọ́dọ̀ ń lọ fún mi lẹ́lẹ́ẹ̀kẹta sáàni ilé òjijì ọlọ́run ilẹ̀ tó ṣe pé ẹ̀mí àwọn aládùúgbò rẹ̀ ọ̀balẹ̀ lórí aburú ọwọ́ rẹ̀ ah, bá tún gbà tán yóò tún yá yẹn wéré bá tún ṣe tán yóò tún yá yẹn lébẹrin irú àwọn bá àwọn níbi ní ọ̀gbọ́n náà wà lọ́wọ́ ṣé lájẹ́ ní kò ní irú nǹkan bá ń kọ̀ lẹ́sọ̀ọ́ fún un ìjọ ìdìtì àmọ́ ń bọ̀ ẹnì pọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn ìjọba fẹ́ sọ kí man kana yu'minu billah man kana yu'minu billah wal yawmil akhir èyí pé ìgbàgbọ́ tó àti ìgbàgbọ́ tó o bá ní sọ́jọ́ olómi àlùkí àmọ́ ó yẹ kó gba ní sí ọ̀gá ńlọ́wọ́ rẹ̀ kọ̀ọ̀kọ̀ tẹ̀lé látọwọ́ rẹ̀ òru à ń tẹ̀lé lọ́rẹ̀ẹ́ ọ̀rọ̀ gbọ́nà ń gbọ́ ọ̀rọ̀ jáde gbọ́nà ń gbọ́ náà. Ìbéèrè tí ó wà ní wọ́n ti pé ìjọ́tọ́ obìnrin gbogbo àyà pẹ̀lú ọkùnrin ní ìtẹ́lẹ́tọ̀ rẹ̀. Ẹgbẹ́ bó ti gbajúmọ̀ láwùjọ táwọn lónìí. kọ̀lẹ́tọ̀ fún obìnrin kọjá mùsùlùmí ọmọ tí ń ṣe sórí ẹ̀ pé pé láti wọ ọ̀kadà ọlọ́kùnrin ọlọ́kùnrin yálà ọ̀rọ̀ láàrin ni àbọ̀ wà lẹ́yìn ni kò sí ìkọ́lẹ̀ pẹ̀lú ọ̀. ìtúpá àwọn ilé àwa gan-an máa mú ọ̀kadà ọ̀dà tó sí ìbàdí pé èyàn àtàfà àlejò mi. bó òkú níwọ̀n ní tàbí ọlọ́kadà tó bí ọ ọlọ́kadà kọ́ ó sì ń tọrọ ọ̀rọ̀ ó ní èèyàn máa ń gbádùn àwọn obìnrin lórí ọ̀kadà olùsọ́gbàdọ̀ obìnrin lọ́nà àtàkọ́ ní àkàkọ́ bírèkì lójijì ni so èkó dàtò obìnrin ọjọ́ mùsùlùmí wọ́n wá gbé wọ́n ti bẹ́ẹ̀ lómi ìsẹ̀yìn rẹ̀ ọ̀dà èkó dà lọ́wọ́ daa ọkọ̀ abúlé lẹ́yìn ọmọ níwọ̀n díẹ̀ ọmọ níwọ̀n díẹ̀ ní ma kadà pẹ̀lú kó lọ lọ́kùnrin ó ti dúró lọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tẹ̀ ní ọkọ̀ kadà kọ́lákadà ọmọ ìgbìyànjú àti ìbádùn rẹ̀ ọmọ àbàlẹ́ àti ìbádùn rẹ̀ ẹ̀kọ́kọ́ ló máa dúró máa lẹ́yìn lè kanra àbí ọ̀kanra bá jáde kọ́ ọ̀kanra ní ọ̀kanra rẹ̀ ti yẹ ọmú lẹ́kùn lórí tẹ̀sí mú ṣètò àtúnyẹ́rì burúkú ni ọlọ́run dà lọ. ṣètò dàbí ní kọ́mìnì ìlú lẹ́gbọ̀n ọ̀kadà wọ́n bá wà gùn sílẹ̀ àbí bí bá jẹ́ tó bá dé wà nìkan ní kọ́ ọ̀gùn náà ni wọ́n gbé ìrìn lọ ìlànà. àwọn tọ́jú ìdánwò wá láti ìlú ìpàwọ́ ní tó bá ti pé ìlú tí wọ́n ti kọ wá ìlú tó ti táwọn alèlè kìtà àbìlú lẹ́lẹ̀ bí a bí ìyàwó ní àbínàkọ́ra aláǹfààní àti jẹ́ wọ́n sáré pé ìlú tó ti pé òrìṣà ní ń bọ́ ń bẹ̀ bí ìbàrẹ̀ àlẹ́tọ̀ láti jẹ́ torí fáwọn alèlè kìtà ẹran tí wọ́n bá pa tí wọ́n bá ti pa fọ́dún aláǹfààní láti jẹ́ bí àwọn ṣe yàwó bí àwọn bímọ tí ọmọ wọn kápẹ́ lórí kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìṣẹ̀lẹ̀ tí wọ́n bá pa àlè jẹ́ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ bá pa fọ́dún wọn èèwọ̀ ni àgbọ̀dọ̀ jẹ́ bí ìgbà tí mùsùlùmí náà bá tọ́ra fún mòlídìí ni àgbọ̀dọ̀ jẹ́ ìbá àgbà akọ ọlọ́run sí lẹ́nu ìmọ̀ràn tó bá jẹ́ pé wọ́n kàn pa tí wọn ò ṣejú wa pa lẹ́tọ́ lápẹ̀dọ̀ wọn ló ti wá ìrìn àbá àlùpà àlùjẹ́ ṣùgbọ́n tí wọ́n bá pa tí àlùkáàdù bá pa ní ṣejú wa ó sọ pé jésù ìyá sí mímá èèwọ̀ àgbọ̀dọ̀ jẹ́ àdúgbò àti ọ̀pá ojú wa ló ṣe kọ́ọ̀sì báyìí lọ́ọ̀yà alẹ́ àgbélébù lọ́ọ̀yà alẹ́ àgbẹ̀lẹ̀jẹ́ ṣùgbọ́n ìdí wọn bá pa ní ìṣẹ́jú wa àlejẹ́ ní ayé àgbọ̀rọ̀ àná ọlọ́ni àlejò mọ̀ọ́ ṣẹlẹ̀ lọ́kùnrin sọ̀rọ̀ yìí láàrín الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم wọ́n á tún tẹ̀síìr wọ́n ní tí wọ́n tọ́ àmì láàrin kìí fún jẹ́ káńtà ń jẹ kìí ìmọ̀tẹ̀bí hátùrùn ntí wọn bá dún ládìẹ lẹ́ran àgbo màálù ràkúnmí àlùjẹ́. ṣùgbọ́n pẹ̀lú májàmú náà kù májàmú ni pé torí pé àyà ti ń bẹ́ẹ̀ Al-Qur'ani àrí àyà mi ìtọ́jọ́ pé wà láta àkọlù mímá lámìlú kàrí fún lọ́ọ̀yà lẹ́yìn wàrí náà ó ti kọ́. ìròyìn lọ́ọ̀tàn wà lórí ètò sàdájú náà wọn tó ó ti lọ ẹran náà kó lè kó ní èdè yìí ìdápọ̀ bàbá yìí tó gbé gbà láì dájú pé èyí tí èsì ń kó wá láti bí Brazil láwọn ilé ìwé ẹlẹ́gbọ́ olóòrà ló ń gbé láwọn ilé yìí mọ láwọn àdúgbò ìyẹn lè jẹ ṣùgbọ́n ìtọ́ dáa jù wá nínú nínú tó tún wá wá ipa àwọn tí wọ́n pa wọ́n jẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn alápàtà mùsùlùmí ni wọ́n ìlànà bí àkàtì ń pa nìkan lọ́kàn tó bí ẹ̀ka pọ̀ mo yìí àwọn lára ẹranko ìgbé ẹta lẹ́yìn ọba pa ẹran yọ pa dáadáa nǹkan mẹ́rin lẹ́yìn ògbè ẹ̀yìn ògbè ṣòlùkọ́n màrí àti wàdàjáàn ṣòlùkọ́n mi ni gbogbo ń lò ẹnìbi tẹ́lẹ̀ ń gbà lọ ń gbà bọ̀ màrí òun níbi tí oúnjẹ ń gbà lọ gbà bọ̀ lára ẹran wàdàjáàn omi san méjì fún mi lára ọ̀rọ̀ ẹran tí wọ́n bá pẹran lápapẹ́ mẹ́rin lẹ́yìn ògbè ṣùgbọ́n àwọn ọ̀tọ̀dọ̀ wa ń lè wọ́n kàn á dé ògbóngbò kódà àwọn òbí jọ já tán torí kẹ́jọ ọmọ bá pọ̀ ọmọ bá wé ti kẹ́jọ sí mi wọn ò ní gé tán tó fi wọn lọ́wọ́ á gé tán ó ti bẹ̀rẹ̀ àwọn ti bẹ̀rẹ̀ àdáńgó ti jà tó bí wọ́n bá ṣe ń gé nínú àbádá ìṣòro agéhùn bẹ́ẹ̀ ni ó ti gbé pé èbó sí lára wọ́n ti kánájó ẹni ni ó ti máa dà wàtúwàtúwàtú láyé nínú náà àwọn bí ìlú lélẹ́yìn kò lẹ́bẹ̀ẹ́ ní ìbẹ̀rẹ̀ ìsìlámù àbí àlẹ́ kódà àwọn lágbáwá wọ́n kórìíra kéèyàn ọ̀pá ẹran kó ti kú pátápátá bẹ́ẹ̀ ṣẹ̀wá lè ń wì ó ní ah, á wọ́n á débi àdáńdéla oníyọ náà ló fi ń jẹ ẹranko àwọn lábáyà ìdè lábáwá kọ fún ẹranko wù wọ́n lè fà wọ́n lè bu àwẹ̀ mọ́ wọ́n wà á tún bá máa ń sùn ìgbàgbọ́ wọn ni wípé ìyàtọ̀ náà ń jẹ̀dá lè náà fẹ́ máa fi jẹ ẹ̀dáhùn mọ̀rọ̀gbọ́jẹ́ rákà. ìyá ìyàwó tó jẹ́ ẹlẹ́à ọkọ lẹ́yìn ó ní kí n pè é látàrí wípé nígbà tí lè fi ọmọ èèwọ̀ ni kò lè fẹ́ yà mọ́ náà kò sí ń tọ́ bọ̀rọ̀. mo tọ́ bá jẹ́ pé rírì wọn bá gbé fìtì náà kí ọ̀yá náà lójú bò. wọ́n ní kí ẹni pé ìyàwó lẹ́sẹ̀ wà ní ìrìn bẹ́ẹ̀ nígbà tí àwọn òbí rí pé bóyá ọmọ àwọn ẹgbẹ́ wa ti rí ìrìn náà báyìí sí àwọn òbí lọ́wọ́ ìlú táwọn òbí rí àti táwọn òbí lọ́wọ́ sí ojú méjì ni màá fi wọ ìbéèrè mi ojú aláwọ̀ kan ni wípé gbogbo ń tọ́jú wọlé fún òkùnrin pátá àlẹ́ nìkan ìrànlọ́wọ́ rẹ̀ Salman al-Farisi ó ní alámàna rọ̀tọ́rọ̀ lọ́yìn sallallahu alaihi wa sallam kulla shay'in hatta al-khuluq gbogbo ọ̀nà gbogbo ẹ̀kọ́ pátá làmì nìkan wà.

إذا أتاكم من ترضون دينه وخلقه فزوجوه Ànábì ní sẹ́ni kan bá wá bá yín ẹ̀sọ́ wá bá yín yìí ọjọ́ ẹni tí ẹ̀sìn rẹ̀ ọjọ́ yín nínú ẹ̀yọ́nú sẹ́sìn rẹ̀ ìwà rẹ̀ náà ẹ̀tún yọ́nú sí ìwà rẹ̀ yọ nínú kò sí nǹkan kan mọ́ bàbá ti rákì lọ ọmọ ìlú ìyàwó rẹ̀ lọ nǹkan méjì kìíní ká wọ rẹ̀ ká wọ ẹ̀sìn yìí. láti wo ìwà kò ní ká wo ẹgbẹ́ wo ni wọ́n gbé lọ́wọ́ sínú ẹgbẹ́ yìí lọ wà ní àbí ní ẹgbẹ́ ẹbí àbó òsì ẹ̀sìn kankan àbílára àwọn lájà náà ni ọ àbílára ìjà náà láti ń ndị mọ̀tà á dídà lówó lọ wà ńbẹ wọn ní ká bẹ̀rẹ̀ yẹ kí مسلما ذا ذا أخلاق وشمائل حميدة أنت بتقول مسلمين يوارثنا ما تيجي وابو tọ́nà ọgbà ní gbogbo ẹni ìkòkò ní òdélẹ̀ àti ìsìláàmù tó kọ́kọ́ dúró lẹ̀. òtún ṣèwádìí nípa wa rẹ̀ ní a tí nìkan bá gbọ́ ọmọ òun ní ẹgbẹ́ yẹn ń fún lọ́mọ rẹ̀ kò sí ìgbà kan náà ẹtún lọ́wọ́ abala alákọ̀ọ́kọ́ náà lẹ́yìn pé ànábì ọ̀sọ́ pé tọ́ bá wà ní ẹgbẹ́ báyìí àgbègbè báyìí nǹkan méjì ká ní kódà kò ní abẹ́rẹ́ pé tó lówó láàbí òlówó lọ́wọ́ kò bẹ̀rẹ̀ pọ̀ kò ní abẹ́rẹ́ hàn à ìjẹ́bú à à wọn ní ọba ní tọ́ bá rí jẹ̀bú tọ́ bá rí jù jẹ̀bú ni ọkọ̀ pàkó tó pé jẹ̀bú ní kọ́ ní jẹ̀bú ju a jẹ̀bú ní jẹ̀bú tẹ́lẹ̀ ní ọlá bára wọn. kòkò tẹ́lẹ̀ yà nìyẹn ń di káfẹ́ yà wọ́n. kàmá wípé huwa muslim law àkùlá kọ́lá ẹ̀fọ́ máa hù. ṣèṣàwá sí ìtàǹtì ìbọn lásìkò tá a wà ní òkùnjẹ́ ẹ̀ka àti mo tẹ́lẹ̀ àwọn kérésì bíi lẹ́yìn bíi mélòó ó ti tẹ̀lé dáadáa mo nìkan dọ́tọ̀ ní uch ọkọ tó fẹ́ yàgò nítorí ọkọ ni wípé obìnrin tó fẹ́ fẹ́ àwọn òbí rẹ̀ já níta náà tẹ́lá ti rí ẹni ẹ̀sùn wípé àádọ́ mùsùlùmí ònìyí là ṣe fẹ́ ọkàwé dẹ́sítà kọ́ kàwé àfáàní dọ́tọ̀ tó ní wọn fọmọ fún ọ àwọn ọmọ tá a rè ọmọ tá a tọ́ àwọn ò lọ tọ́ wọn ò lọ rẹ̀ wọn ní máa ń fọ mà wọn ní máa bá mi rè èyí kọ́ bá rè kọ́ gba lílẹ̀ ọlọ́run ló ọgbà wàhálà ń ta gbẹ̀ ọlọ́run ní ní tó ọ̀ọ́dà ní sábà ń ṣe máa ń jáwọ́ ń bẹ̀ ìbéèrè wa ni wípé ìgbà àwọn òbí rẹ̀ wà á gbà wọn tá a lè fi gbẹ̀yìn wọn ó lè fi gbẹ̀yìn wọn obìnrin ìfura rẹ̀ lọ́kọ. láti dábò jù mọ́ra àtúnyáṣá wọn láti dábò jù lè ra àyìn náà zàmíyà tó ṣẹgbẹ́ kárí àdéhùn obìnrin ìfura rẹ̀ lọ́kọ. obìnrin tó bá fura rẹ̀ lọ́kọ yàtọ̀ sí pé kò fi ẹ̀dá nù kẹ̀lé àgbẹ̀lé náà ìyá ọ̀la ìyá tí ó jẹ́ lọ́la ìlọ́kọ̀jọ pamọ́ torí lóòpin ìlú tí ọlọ́dọ̀ òbí kankan lọ́kọ ní òde ìlú ọ ló bí àjẹ́ ọ̀pọ̀ ìdúkà bẹ̀rẹ̀ lè olóko nìyí yóò bẹ̀rẹ̀ ni pé èèwọ̀ nínú sẹ̀ríà ìsìlámù káfẹ́ obìnrin láì sí ọ̀dà òbí rẹ̀ gbẹ̀. bàbá rẹ̀ bá ti gbà tó obìnrin kò ló bá mo jẹ́ jẹ́ olùpayọ̀ náà ìfihàn lẹ́sìn dáadáa lẹ́tọ́ lágbọ̀ọ́yé ń kọ́ dáadáa tó síwájú oòrùn díẹ̀ wọn Yorùbá ní àìgbòrìgbòrì èèyàn rí abúlé ọ̀fẹ́ rẹ ẹni jìnnà. Bí ká bẹ̀rẹ̀ rẹ̀. Bí ká bẹ̀rẹ̀ rẹ̀ ìbéèrè náà ti pé wọ́n ní ilé alábẹ́ pèrò wọ́n ní àwọn olóòrùn náà lẹ sí wọ́n ọ̀hún ilé ilé níwájú tó ń tó ní lórí sókè ní lọ́rọ̀ ìwé ilé. kò sí gbọ́dọ̀ nǹkan kan tí yẹn ò wù síwájú kéèyàn tó pè é nílẹ̀ fáwọn kan máa ń ka àwọn àyà kan pé ọmọ ní àṣà nìkan ó lá nínú dáa nílẹ̀ lọ́wọ́ àdúrà tó rí àná kò sáàfà àkàtà ọmọ ìlúmọ̀nù kíra àtẹ̀ka ẹni nù ẹlẹ́ẹ̀kejì táwọn míì bá tún mo ti gbàgbé sọyè ju bẹ́ẹ̀ lọ́nu wípé bí a ti fẹ́ béèrè ni pé ọ̀nà tí a máa ń gbà pé bóyá tẹ̀lifíọ̀n ni a fẹ́ béèrè lọ́dọ̀ àwọn màlìkíyà tẹ̀lifíọ̀n ni wípé. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر oní àlẹ́tọ̀ àwọn àdéhùn wà lórí ẹ̀ ọlọ́lá àfíà tó ti á á lo eléyìí láwọn àsìkò kan á tún lo àwọn ìdílé náà lásìkò míì torí pé àná àlò tẹ̀lé ilé ìmọ̀ ayé náà. ká lo àwọn ẹ̀rí tó bá gba lílo ọ̀sán tó ká wá pàṣẹ àwọn ọ̀rọ̀ ní pàtàkì tó lọ́sọ̀tò àwọn ẹ̀rí ọmọ ẹgbẹ́ tó máa káfẹ́ pẹ̀lú àwọn ní asanu kọ́ láyìn kan àtàwọn ọmọdé ti fi sọ wọn bílẹ̀ jẹun àti káfẹ́ ṣe kọ́ náà káṣí akọ́ wọ́ máa sùn náà àti kọ́ wọ́ máa ra àwọn àbíká òbí ní ti ọ̀dẹ̀ sẹ́ńdẹ̀ káti kọ́kọ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ṣùgbọ́n ń lẹ́fẹ́ kàní ìdí òun lẹ́fẹ́ tó àwọn gbólóhùn tá a ti pè mú ojú àlá ni wọ́n ti rí nígbà yí àná ìṣòro rẹ̀ sọ́lá wọn tàbí bíi méjì ní àárín pọ̀ ànábì ní àlá yín ti kankan ọ̀yá ìdìmọ́wọ̀ wà á máa kọ́ ọ́n ti dáadáa ìwọ ọ̀láì fún ọ̀sẹ̀ yìí fún bìláàlù ká fún bìláàlù fún ọ̀nà nínú àwọn tí wọ́n ti gbà wá ń jọ́nà lọ́wọ́ kò sí nílẹ̀ wípé àwọn olùdílé mi ti fẹ́ràn ìjẹ́ bí sùn láyé àná ìjẹ́ ìjọ máa ń kọ́ ní ìdá ẹni láwọn àmì ìṣòro ìjẹ́ Gracias por la oportunidad.